Oh yeah. Òpin ọ̀rọ̀. I'll do anything for you. of Olólùfẹ́ me, Just to be sure that you are good. Cause ọ̀rọ̀ fair? I don't need. But would you do the same for me too? When I would need you, need by you, want you. Torí ojú lárí ẹwà kò But then I love you and I trust you. ẹni pẹ̀lẹ́ òpin ọ̀rọ̀. Discussion. Hey, cause I dàbí pé ìfẹ́ ti kú pẹ̀lú ojú okòrò láyé àfọwọ́bà filẹ̀. ẹni tá pé kó wá jẹun tó ń gbà ní lọ́wọ́ mú. ẹni tá fẹ́ gbẹ̀mí rẹ̀ la tó ń gbèrò kàkọ́kọ́ kú. kò sọ̀rọ̀ mọ́ kárẹ́ ní márùn-ún lọ́kọ̀ọ́. àgbékalẹ̀ ìwọ kò ní fọ́ọ̀mù. ọ̀gbẹ́ni adébáyọ̀ ọlọ́run ṣàánú wa nílùú yìí ni ọ̀rọ̀ ọjà yóò tiẹ̀ yíyàn rárá ẹ kéèyàn pàtẹ́lẹ̀ látàárọ̀ kó má tiẹ̀ lè sọ pé àkílẹ̀ ń tà ń bẹ̀yàn o ẹ wọ́n dẹ̀ sọ pé lówó oúnjẹ ṣọ́ọ̀tì ẹ ìyẹn tiẹ̀ tún kéré èyí bọ́láńlé tí bá gbọ́jà fún lọ pé òkè o ìta kàkà mákànjú òwò kalẹ̀ ń bí o kóun náà tún máa kiri àwọn tó níròjú àti wá sọ́jà kó ló máa lọ kiri fún wọn o nínú kódé kó ní gbádànù lórí òun nínú kódé kó ní àwọn ìlọ́rajà lọ́wọ́ òun nínú kó dé gbà mí kó ní ẹni tó ń tajà fún sá lọ pápá ń bá rí ọ lè lówó tó sọnù lọ́wọ́ òun ẹ àwọn òyìnbá tún ní ọ̀gá òye ní ìyó mo kékeré mo kó fún kò ní pẹ́ mo fẹ́ tó sọ̀sọ́kùsọ̀ mo kọ̀ mọ̀ kó tó máa tún fi dé sítórì ló tún máa gbé sílẹ̀. èwo ni mi ìmọ̀ ń gbẹ̀nu gbogbo ìtàn ìṣòro ìyàbọ̀lá ni àfi kọ́ lọ́wọ́n ọba kó ṣàánú wa nílùú yìí ni á ti ẹ̀ gbọ́ pé ó da gbogbo ẹ̀ lé títí tí kò sówó tó eh láti àárọ̀ kí n má rí ẹni sọ pé ó dà báwo wá ní mélòó kí n ti ẹ̀rọ ní fifty naira hundred naira ah, ó ti sú èmi Ọlọ́run ṣàánú mi Yabolani ó ti sú mi èmi orí Ọlọ́run ṣàánú mi ah, ẹ̀yin tí ó jàre bàbá mi. Ah, mhm. eh, èwo lẹ fẹ́ ń bẹ̀ mm. tòmátì ni àbí kí n ta pọ̀ mọ́ra wọn ẹ̀jẹ̀ mi jẹ́ bí eléèlò lẹ fẹ́ kí tún máa ti kọ́ ẹ̀ kí n játa mo mọ̀ bó jẹ́rìí. ọmọ láta wá. no eléyìí five hundred eléyìí um, two hundred. ó ṣe wọ́n mú tó yìí eléyìí five hundred kí ló ṣẹlẹ̀ àtàlọ́ ló ti bàjẹ́ yẹn. ó bàjẹ́ torí pé wọ́n inú omi náà ti kó jáde lára ẹ̀. ó ló wà nínú ìjàlẹ̀. five hundred ni táìpẹ́ mo lè ta tí mo máa ta fún yín. kó wá nínú làwọn tomatoes yẹn lórí bá kíndé tó ṣe wá rí báyìí. ẹ trust kò sí nǹkan tó ṣe tomato yẹn. ó ṣàfihàn náà sí. àti pátágán tiẹ̀ tí wọ́n. àtàwọn ló wọ́n àmàbẹ̀ àwọn tó máa ń játa fún wa ni wọ́n. kọ́tán ló ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn lọ́hùn. wọ́n bá yín fi sí ṣẹ́kùn bá yín fi sí. ẹ wọlé ní kí n tó kọ sí. ilé tomatoes Ah! mi ò ní change bí a ti máa ń kiri bọ̀. ok ẹ má gbàgbé ṣe lè dágbére ah, ẹ má gbàgbé o ẹ ṣe o. ẹ rántá ẹ ṣe bẹ́ẹ̀ o. pẹ̀lẹ́ báwo wá lọ jàlé ní sọ́jà ìyá. Ah, wo kò sọ́jà o ọjà àwọn ọkùnrin ìyá ó tẹ̀ tó wá sùn mí báyìí tó tẹ̀ wá rí nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ ń sìn ni pé ogun lógun àtẹ̀ta ọjà ò yá rárá ẹ̀ ọlọ́mọ yẹ kí ọmọ ẹlẹ́ran mi padà wá máa jẹ́gun ni kò sí traffic ọ̀rẹ́ ìpàpẹ́ ní traffic láti máa ń rọ́jà tà jù traffic ò sí gbogbo mọ́tò kan lọ fìrìfìrì kò sí ẹ̀sìn kankan tẹ̀ ṣẹlẹ̀ kí traffic ṣe wà kásẹ̀ kéèyàn rọ́jà tà. pé eh, ah, ó ti wá lè tó kó máa sọ pé ọmọ ọlẹ́rìn máa padà wá jẹgun ah, mm, ọ̀rọ̀ yẹn ó heavy náà dialogue yẹn heavy gan ọ̀rọ̀ sí ni ẹ̀fíṣẹ́ ògbóǹkan tí ìyá adébáyọ̀ sọ ni adébáyọ̀ pé tí n bá ti tà báyìí kò sí mo ti fẹ́ gba fọ́ọ̀mù jáàmù ó ti jáde ó ti ń tà á sí kò sówó tí màá dẹ̀ ti tà kò sí mo ti fẹ́ ra fọ́ọ̀mù kò sí mo ti fẹ́ gba fọ́ọ̀mù náà ó dẹ̀ máa tó tún close báyìí sí ẹ kò sówó kò sọ́jà. a ní máa farabalẹ̀ bọ̀dá kò sówó kò sọ́jà èmi náà ti ń rò pé pẹ̀lú gbogbo nǹkan ṣe ń lọ ẹ mọ̀ mọ̀ pé báyìí parí kíní báyìí mo máa fẹ́ gba jamb form mo ti ń forí calculate o mọ̀ pé mi máa ń ta every time tí máa gbọ́ jáde lèmi máa ń ta dáadáa. mo ní ti ọmọ òbúdé mi ti yanrí tèmi tó pé ìwọ nìkan ló máa ń ta ju mi ń ta tèmi. mátà náà ìwọ ló tà because gbogbo ẹ̀ náà last last ọ̀dọ̀ ẹni because mo ẹ̀ ń tajà náà mo fi fi style yọ sílẹ̀ lára owó màámi owó ọjà máa ń mi ilé tí mo lè mú mu mu ilé tí mo lè yọ sẹ́yìn mu yọ sẹ́yìn sódà tó wọ́n máa pé wàá lè gba jáàmù ẹ̀ ilé náà tó kù àmọ́ máa mọ bá ṣe máa wà because nǹkan tó ṣẹlẹ̀ ni pé at least èmi tèmi ò bá tiẹ̀ wá lọ school bó tiẹ̀ máa lọ school ó mọ̀ pé mi nìkan ni màámi bí wọn ríbi tì mí sí wọ́n máa wá bọ́ ṣe máa wówó kí wọ́n kan tiẹ̀ kọ́kọ́ lọ ná. Bọ́láńdé kí ló ṣẹlẹ̀. ṣáájú ilé ìfúnni kí ni mo ṣe yọ torí Ọlọ́run tí bá kàwé ọ̀ǹtọ́ náà ṣé inú kíchìn ẹ̀kọ́ ni mo máa padà fi àdàgbà ètò rọ̀ sí. ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mo dúpẹ́ gidigidi gan lóhùn wọn láàyè kí n mọ kó rí ṣe gan òun Ọlọ́run àgbà fún Ọlọ́run àṣẹ nǹkan tó fi Ọlọ́run àṣẹ fún ẹ Ọlọ́run á ní jẹ́ kí n mi lójú. Hmm, I'll do anything for you. ṣe gan. ìgbà fọ́ọ̀mù ìgbà fọ́ọ̀mù Just to be sure that you are good kò sọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. But would you do the same thing? Hi, darling. you ah. ló ṣe? Ah. Kí lọ́mọ adìẹ ń ṣe níbí? Ta ló lọ́mọ adìẹ? Mú mi ẹ̀ ló mu wá wọ́n mi mú adìẹ wá síbi wọ́n fẹ́ máa san adìẹ bíbá yìí ni ah, tó bá tiẹ̀ fẹ́ máa san adìẹ kí lè tọ̀sí lọ́dọ̀ wọn mọ́sọ̀ kí lè ṣe nínú ibi inú wọn náà dẹ̀ jókòó wọ́n máa adìẹ tó ń ké nínú bíbá yìí. Ah, kí wọ́n ní kí n ṣe wọ́n láwọn ò kí ń gbóhùn ọmọ kó ké nínú ilé ó dẹ̀ ní ó máa pè àwọn káwọn mú ọmọ ẹ̀dìẹ yẹn wá pé bí ọmọ báwọn ṣe gbóhùn lọ station wọ̀ ní gbogbo tó. Abọ́láńdé ọkọ mi. Bọ́láńdé. Ah, kí ló ń rò? Tí mo fi dẹ́gbẹ̀ẹ́ mi mo porúkọ ẹ̀ mo tí mo fi débi òdẹ̀ tí ṣe kí ló ṣe? Kò sí mi. ẹ Bọ́láńlé Bọ́láńlé Bọ́láńlé ojú òní tiẹ̀ o mo fi Ọlọ́run bẹ ọjà mi jọba ń gbà wálé o pé lórí burúkú ni mọ́là o ṣé ò ń gbọ́ mi ṣá ah, bóyá kí n dúró kó kà tán. láàmú ah, gbọ́ yín mo gbọ́ yín sẹ́ẹ̀. torí Ọlọ́run má jẹ́ kó sọ pé they go you go finger and come má dàá mọ́là lówó o mádàmú là lòun ò jẹ́ kókó sí truck báyìí kó máa tẹ̀lé wọn lẹ́yìn báyìí ní kẹjọ máa bọ̀ o má yẹ kí mọ́tò láàrin yín kọjá o ṣàánú mi o ṣàánú mi o mo gbálé mo gbọ́ta kówó ìjáde fún ẹ ní ṣàánú mi torí ọlọ́run wọn náà ṣàwọn bọ́jà ṣe rí mo ṣàwọn bọ́ ṣe rí kò tiẹ̀ yé mi gan náà ni kò yé mi gangan náà ni láì ṣe pé o lẹ́gbẹ́. ẹgbẹ́ ṣé comparative àbẹ̀wò omi ò mọ̀ fún ẹ náà ni jàre. ẹ àwọn èmi rẹ àmọ́ mi ló ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí ọ̀rọ̀ ẹ tó fura sí jàre tó ń pòórá lára ẹ tó ń pòórá lára ẹ yìí ẹ torí kò tiẹ̀ yé wọ́n mọ̀ kọ́ wọn mi ò lè lẹ́gbẹ́ ẹ̀ kò lè lẹ́gbẹ́ ẹ̀ ẹ bàbá ẹ̀ ni ìpínlẹ̀ tí wọ́n mọ̀lẹ́bí ẹ̀ láì kì í ṣe mi òun ni bàbá ẹ̀ nítorí wọ́n dẹ̀ sọ fún mi ó wọ́nù mi ó kìlọ̀ fún mi láti kékeré bí ìlọ́rọ̀ gbọ́dọ̀ ṣáà má ṣẹ̀ṣẹ̀ gbé lẹ́dàbí òdìjọ́ kò ṣẹ̀ṣẹ̀ gbé bíi tèmi o ó mm. lẹ́dàbí òdìjọ́ kò ṣẹ̀ṣẹ̀ gbé bíi tèmi o. ẹ wo ẹ wo ká ṣáà máa gbàdúrà kò bọ́ọ̀rọ̀ owó yẹn ṣe ń ṣe gan kò yé mi àti kí nǹkan máa tajà eh, profit mo ti profit ń lọ iṣẹ́ èṣù ni o máa ń ní láti kú fọ́dọ̀ iṣẹ́ èṣù ni tó bá lè pé pé dájú mi náà ló ń ṣe gbogbo nọ́sẹ̀ǹsì lọ́nà òun kọ́lọ́ bá wa pẹ̀tù sí wọn kọ́lọ́ ń pẹ́ kọ́ ṣàlùwọ̀. òun ni ògo lè ṣoríire lọ́rùn tó wà yẹn gan-an ó máa ṣìnà ni kò lè rọrùn gidi wọ wọ́n dẹ̀ sọ fún mi èmi ìfẹ́ ni ìfẹ́ yìí ni ó pọ̀ sùúrù òǹṣorúkọ gidi Dixon wá bá mi sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ fẹ́ Dixon mo nírọ́ mo lórúkọ gidi lẹ́mi ìfẹ́ mo ní mọ̀ sùúrù mọ̀ sùúrù mọ̀ sùúrù ni òun rẹ̀ báyìí sìn. ẹ mm, wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ káńkáńkáńdí ti sẹ́yìn náà lẹ́fẹ́ tẹ́ẹ̀ fẹ́ dádùn sẹ́mi àti màá mi ti àwọn. wàá ga wàá ga wàá dẹ̀ láìkí oúnjẹ ìtàn fún oúnjẹ ibẹ̀ tó ń gbẹ lójoojúmọ́ yìí wàá láìkí oúnjẹ wàá ga wàá fìrìn gbọ̀n ọmọ dixon ni wàá ga mọ̀sùlù ìyàwó ló jẹ́ kó dìdàkudà báyìí jọ tètè ṣàánú mi owó gbọ́ èpè mọ̀ sùúrù oníṣẹ́ lórí ẹ̀ o. máa mi mi ò ní pẹ́ dé. tí gbà wálé o. ó ti sú mi like i'm totally fed up kò sí nǹkan tí mo ṣe lè ṣe kò sí bí mo ṣe lè ṣe tó níbi iṣẹ́ this man does not even want to hear me at all imagine our customers máa wá wọn make good comment nípa mi this man will still say no ọ̀ṣẹ́ ni má ṣe no Eh, máa yan ọ̀ṣẹ́ ni má ṣe no ó fojú sọ ó fara sọ ó fi gbogbo ara sọ olóòní gba òní gbọ́ kí ló ṣe ẹ́ you better dance to his tone. kí kí ló mean ṣọ́ọ̀ ló ń sọ àbí sọkúsọ. ẹ eh, no no ṣé òun jọ láti encourage ẹ pé torí pé màá yẹn ti sọ pé kinní kan ń fara sọ kó lọ ṣe àbí kí ló dé ṣe ká para wa ni irọ́ ìwò gan tiẹ̀ làwọn obìnrin wa gan lọ́tẹ́ pé tábà tí ìfaraṣe nǹkan wọn ò ní appreciate wa tó bá yẹ pé school náà ni lecturer wa sọ pé ẹ dandan o àfi tóun bá débẹ̀ kóun tó lè fún ẹ ní bóyá one mark or something tó bá yẹ pé bóyá báńkà ni wọ́n máa ní òkè o tí ò bá tí ìfaraṣe wọn ò ní promote pé front desk níbi tó ti ń ṣe sales rep yẹn ló máa kú sí tó bá yẹ pé ọlọ́pàá gan ni sef dìbò yóò ṣì máa sọ pé ẹ kó tó fi kún rank ẹ kó tó lè fún ẹ ní one star o gbọ́dọ̀ ṣe kíkọ ìrírí wo mi sẹ̀fẹ́ máa gbọ́ ọ̀rẹ́ ẹ that's what to gana. ẹ wò mí ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti sọ lánàá mo yìí ń sọ lẹ́yìn mo dẹ̀ sì máa sọ lọ́la ọlọ́wọ́ bá ò ní jẹ́ kí n rí nǹkan tí màá yẹn máa fi gun orí mi. lọ́wọ́ mi dẹ́gbọ́n. ẹnu jésù kò wọ́ọ̀kì. kò wọ́ọ̀kì. èmi ti ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ bó ṣe wáyé. mo trust ẹ̀ dákun tó bá sọ bí irú mọ̀ pé wọ́n kàn ń gbé kiri lásán wọ́n kàn ń gbé kiri lásán mi ì tiẹ̀ fẹ́ gbọ́ rárá mo pé tó bá ń kú lọ báyìí gan pé òkú ẹ̀gbọ́n wà lẹ́ máa yẹn ò lè kórè táwọn kan bá tún wá wá tó ń rojọ́ káàkiri tó fẹ́ máa spread rumour gan pé ẹ kìíní kan ṣẹlẹ̀ ó ṣojú àwọn kòrò báyìí tí wọ́n ń rojọ́ pé kìíní kan pọ̀ èmi á ti kú síbẹ̀ pé iná màá ṣe ti wù wọ́n pa gan. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tábàtúntàn máa lajú o wà á na ta ni wà á nà mí tàbá sọ̀rọ̀ máa là wà á ṣe nà mí ah, wà á ṣe nà mí mi ò lẹ́sítà wà á ṣe nà mí. ẹ eh, bọ̀ ṣó kù sílẹ̀. Eh, wà á ṣe nà gbàgbé pé mo gbẹ o kì í ṣe ah, wọ egun gidi tó strong ni wà á ṣe máa tọ̀ wọ̀ jù báyìí lọ nà. wà á ṣe nà mí. sùúrù ni ah, ìjà wà ṣe nà mí. ìṣàjà ó dà oh, pẹ̀lẹ́ má bínú. you remain for house no person. Eh, o. abeg na like this abi no fit beat me forget am. wà á ṣe nà mí. pẹ̀lẹ́ pé mi le. wà á ṣe nà mí. má bínú. ẹ ra sà wẹ́dà sà ẹ sà um, accountant ló sọ sára ìwé sí wọ́n notice ẹ̀ pé ìgbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ now said because of the incident that happened the last time ló ń ṣe yọ. Ah, yes yes. is that all you going to say. ṣùfẹ́ náà mi ni àbí wo ni ìtumọ̀ is that what ti àìjẹ́ kò ní da fáwọn tó kọ ẹ lóyìnbó ah. kí ni ìtumọ̀ yẹn ah. yes torí mi mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ kí ló ń jẹ lọ́tò fi jolẹ̀ who are you kí ló ní lára wọ́n ti gun wọ́n gun àwọn èèyàn tó dájú ẹ lọ́ba jẹ wọ́n gun wọn mo jẹ wọn mo mú wọn oúnjẹ wọn tún wọn tún wọn dànù kí ló fi yàtọ̀ sáwọn tó wà níbí wọ́n gbé wọn àdẹ̀mbẹ́ sọ mẹ́yìn lẹ̀ mẹ́yìn lẹ̀ mẹ́yìn lẹ̀ o dẹ̀ ń ṣò galibé o ń ṣò galibé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan wà ní sálárì ẹ dín let me tell you something sálárì ẹ tó dín yẹn first step ni But sì must stop iṣẹ́ bí tó bá careful ah. i mean it. ẹ sàn ẹ má ṣe bẹ́ẹ̀ ìjọba ah. Ọlọ́run ìyá Bólú wà nílé e. pọpsi mi náà dẹ̀ máa jẹun ẹjọ. yàtá lèmi ò lèmi àmì láwọn tèmi ń bọ̀ ìyá abẹ́lé wà lé tó bá mọ̀ pé ìyá Bólú wà lé fúnra ẹ̀ ní brain play ball náà kí ló ń ṣe ẹ́ <laughs> look èmi bí mo ṣe wà yìí mi ò ní spec o ah, kò sí nǹkan tí mi ò ń jẹ kò sí nǹkan tí mo ń lá i'm telling you kò bá má níwájú kò bá má lẹ́yìn in as much as tó bá ti ní hole ah, máa gbẹ́rù mi wọ́bẹ̀. So you're even saying it. Because I'm proud of it. It's not fair. No, I'm a responsible husband, I'm a responsible man. Indeed. Ọkùnrin tó bá ti ń ṣe ṣìnà tíyàwó ilé ẹ̀ bá mọ̀, òun ni ò responsible. Èyí tó bá ń ṣe é bíi tèmi, tíyàwó ilé ò dẹ̀ mọ̀, is a responsible man to the core. uh ah! I'm responsible. So, mẹ́yìn lẹ́ẹ̀ ọmọ mẹ́yìn lẹ̀. Oh, oh. ok sir nǹkan tó ṣẹlẹ̀ ni pé. èwo ló kún bẹ́ẹ̀. sir i'm talking to you sir. i'm listening to you sir. okay let, let, let, let's do it this way i'm ready to to do it but on one condition. what's the condition bro? The sí condition kankan tó lè stop ẹ i will meet up with your condition. Yeah ẹni gbọdọgbọdọ gbọ́ pé mi àti yín jọ ń ṣe kan papọ̀. small condition. <laughs> àdèní ṣe bí be by níbi. maybe maybe outside or. anywhere. somewhere far. ah kò síbi tẹ́mi ò ti lè ṣe sópí ah mo ń ṣe anywhere i can do it in the car eh, and anywhere <laughs> even toilet restaurant gan níta mo ti ṣe sópí níbẹ̀ rí ọlọ́run ayé yín padà. Ah, má jẹ́ yí mi padà àdùn ah, ayé nìyẹn <laughs> bọ̀ kí n lè mọ̀ pé kàn ṣe fóònù tán mi give it to me fast come oh on give it to me. <laughs> Mm. ah ayé àkántàntì yóò ní dà ó yọ sálárì ẹ succulent lips give me another one oh my goodness ah, give me another one hmm. ah accountant you are fired. ọmọ bọ́lá ni mo ti parí gbogbo registration JAMB mi sórí online láti ojú ti gbogbo nǹkan ti change kò dàbí tẹ́lẹ̀ mọ́ online mo ti ṣe gbogbo everything everything dẹ̀ ti set kalẹ̀. so wọ́n ti fún ẹ ní um, wọ́n ti fún ẹ ní kí ló máa ń pè kí ní tẹ́ máa lọ. center. <laughs> tó wọ́n ti fẹ́ sẹ́ńtà báyìí so You ibo eh, gangan ni sẹ́ńtà rẹ̀. Ah, mo mọ̀ yẹn para fún Lagos airline náà gbé mi lọ. ṣùṣà nǹkan tó ṣọ́ọ̀kù wà rẹ́dí fúnkìrì ṣó ti prepare dáadáa. mo ti ń kàwé bá tó bá mi ẹ̀rọ alẹ́ báyìí máa kàwé mọ́nì kan máa sọ pé kílé tó ń ká jẹ́ kí n kà kí n lè pàṣẹ ṣùgbọ́n mímọ bí tí mo ti rówó ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ṣe àwọn kìíní jàǹbẹ̀ máa ń bá mi ah, sọ ò kó kó kó first brain mi ni o mo fẹ́ rí result ẹ̀ báyìí kí n máa kọ́ fẹ́ mo ṣe trust ẹ̀ mo trust ẹ̀ mo kò ṣó ti jẹun òun parọ́ ò tí jẹun mo ti jẹun mo ti jẹun. yà á lọ yà á lọ ra funfun fún ẹ mẹ́rin wọn tó bá ti jẹun tó máa ń bí ẹ kó jẹun bí máa. I want Hollandia water and truffle. Yes. Be packing it for me, please. Oh, yeah, oh, yeah. Hi, darling. Darling! It's Oh, my Wow, I miss you so much. I miss you too. Hi. See what I bought for you. Oh, this is so nice. Yeah. Oh, baby, I love you. Thanks for this. You know you're oh, so beautiful. Show me, waffle me, waffle me, Yes, my hair. No, let me put it here. Okay. Yeah. Hello. I really miss you. I miss it. You know you're so beautiful. And I can't do without you. Eh, eh, I can't do eh. without you too. Eh, hey, uncle, uncle. Wo ma de be o, mo fún àṣà kan ti. Ah ah. Oh ga o. How are you? Eh, longest time ṣé wà Yeah, sure. Ah ah. Ah ah, boy fresh. Eh? Wait. Ṣé dáadáa jù ṣe lọ. Uncle. Yeah? Ìyàwó ni koleba mu bá mú kan wá bẹ̀. Ṣé No. Ah, ah. Uh-uh, why tó sorrow, ń sọ̀rọ̀ báyìí? Òun gan nǹkan tí mo bá ra wá pọ̀ bọ kí n má ṣan apá wá sí bíbá mo ṣe mú ilé ilé kan dání ṣe bí ọ̀dọ́ sọ fún mi pé o láìkì jump suit. Ah, ẹ wò mo láìkì ọ tẹ bá dẹ tún láwọn mm-hmm. leggings tán tẹ́rìn yẹn. no mo ti bẹ́ẹ̀ ra yẹn méjì wá yes na so tẹ bá dẹ àbí na tẹ bá dẹ close má dẹ gbé yín jáde àná ọ̀dọ́. please i don't want to lose you. you can never lose me baby i'm for mm. you forever and ever. baby you know everything for you. yeah. ǹjọ́ náà mo fẹ́ lose all day. Oh yeah. Open your heart. Adébáyọ̀. Mami. Hey. Níbo lo ti rí owó tó fi ń ra gbogbo àwọn nǹkan tó ń kó lọ léwe eh? yìí? Ẹ ọmọ ẹni ò gbàgbàfọ̀ ó ń káṣọ wálé ẹ rójú olè ẹ ẹ̀bú so. Ẹ eh, Adébáyọ̀. Mami, bí ti báwo, gbogbo àwọn tẹ́ ń sọ òye mi o. O ò lè ní nǹkan tí mò sọ òye Adébáyọ̀ o lè ní kò yí ẹ o wo inú mi dùn sí tọ̀rọ̀ lè wí ẹ adúpẹ́ pé o bọ̀ sí àmọ́ tiẹ̀ gbọ́ ṣé owó tí mò ń tere jọ lẹ́nu ọjà yìí tí mo kó lé ẹ lọ́wọ́ òun náà ló fi ra gbogbo nǹkan tó ń kó lọ léwe yìí dá mi lóhùn. ìyá adébáyọ̀ kí ló dé náà kí ló dé gangan náà wọ́n ní kẹ́ wá jẹ sàárà ẹni ọjọ́ wọnú ṣé ewu ìpinnu ní kẹ́ mú wa ní àbíyọ ẹ wo ẹ wo ẹ wo ṣẹfẹ gbọ́ mi ò jalè o ọlá ọlọ́run lèmi ń jẹ o mi ì jalè. ọlá ọlọ́run ló ń jẹ adébáyọ̀ ọlá ọlọ́run ló ń jẹ wo bí mo ṣe rò òun ni mo rò yìí mi ò kọjá àyè ara mi mi ò dẹ̀ ṣe jura mi lọ tó bá ṣẹlẹ̀ tán bí má ṣe máa wọ ẹ́ lélẹ́yìí sórí ọlá ọlọ́run tó lóun jẹ yẹn òun náà ni kò yà máa jẹ kó dẹ̀ gbàdúrà pé kó bẹ ẹ kalẹ̀ ṣùgbọ́n. kó tó yẹ kí n máa sọ nìyẹn kí n máa fàdúrà ràn mí lọ́wọ́ nìkan kí n máa sọ pé mo ti rówó bo ni mo ti rówó. ìwọ ọmọdé yìí adébáyọ̀ bolo tún ti wo wo ṣòkòtò wo wo. <laughs> bàbá ẹgbẹ́ ni ẹ ìwọ lórí òpó ti bọ́ lọ́wọ́ mi màá rò pé ó bọ́ lọ́wọ́ mi o ó fún mi lẹ́ẹ̀mejì ṣe péré wá sọ mi kó ti tó kó lè tó láéláé ah téèyàn bá débi tó dùn wá pé kó ajẹ́ kó kọ́ntínú ni. ìwà tó yẹ kí náà lè lára ńlá jíjà náà ń jà ń gbọ́ àmì ìrírí ìbọn ló máa kọ́kọ́ jó sopi lórí mi. ẹ ẹ oh my goodness anyway anyway màá dúró díẹ̀ màá dúró díẹ̀ mo ń láti yes mo láti yẹ lẹ́yìn kí ni túmọ̀ ẹ eh, ok okay. Eh, ìní nìkan ok ó on a quickie level yéé pa <laughs> alright darling màmá etí ẹ blow me a kiss hmm. oh my god ó dey affect me straight ah <laughs> All right. This guy go kill me. Oh yeah, I swear. Ah. Máa pẹ́ lọ lé nínú ní mind o. Èmi á dúró dọ́mọ yìí. Ah. Yìí. Èmi ò gbọ́dọ̀ kárí ẹ̀. Ṣé kí ló dé tẹ gbé mi wá síbí báyìí? Ọ̀ oh, ara òun kí mi sọ fún ọ rí. Kólú ẹ̀ máa bẹ́ sọ̀rọ̀ ládùúgbò. Ẹ máa ròyìn pé ẹ̀gbá àgbà yàké ìnú kó mi ṣe. Oh ẹ máa ròyìn pé torí pólúwa ẹ ti fi ń sọ èdè lé ohun. Ẹ máa rò pólúwa ẹ lọ́pọlọ. Ah ok merci mo understand nǹkan tẹ́ ń sọ kí ló dé kó wá gbé mi sínú ọ̀run kí ló ṣẹlẹ̀. wo ọkàn rẹ mọ́tò kan mi ò ní kí ló mi ṣe. ṣé mọ́tò black yẹn abẹ́lé. èyí tó wà lọ́ọ̀kan yẹn tó black yẹn kí ló ń ṣe. ó ń ṣe bákan. omi <laughs> gúnyán burúkú nínú rẹ ni. àbí fọkànáìsà ń change táyà yẹn. yóò ṣe táyà. àwọn <gasps> ọmọ nǹkan mi ṣe dúró rẹ̀ àmì ń jẹra ni àná ṣe kọ́lọ́hún ṣe kù ọ́ àmì ń gidi. àmì ń jẹra. àmì ń jẹra ni ni ọkùnrin àtobìnrin àmì ń nínú rẹ. oh really. of course <laughs> of course yes sọ̀rọ̀ bó ṣe rí mi ọ̀rọ̀ ìbéèrè òkè. níta gbangba. ọ̀ béèrè yìí san méje. ẹ. ọ̀ béèrè yìí san méje. ẹni tán ń jí. kan méje kan mi gún bí ìgbẹ́ ọ̀yàn bá mi gún yán àwọn èèyàn fún ọ ní ò lítà gbangba lọ́sàn-án báyìí. a ti mọ nìkan méjì náà. ta lẹni náà lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ mọ́tòkò bíláàgì. sọmọ lórí burúkú ọmọ kí ọkọ lè kọ yí girlfriend rẹ. no ah, ah. ẹ lè girlfriend mi. ọ ah, tún fi english sọ. sunbọ. <laughs> original. <laughs> ok ẹsẹ fọ ni kò possible na. sunbọ ni last bus stop tèmi ọmọ tèmi fẹ́ fẹ́. sami òbí mọ́tò ní ṣe mí lọ mo rí o mú vlog. ìwọ sáà rọra dóbi yé ni já jájọ bá a ṣe ara rí adìbẹ à tó jáde bẹ́ẹ̀. really. ọmọ irun ni máníjà òtẹ́ẹ̀lì ló mi rùn. ọrùn ọgùn níyan burúkú àṣẹ odó rẹ gbọ́dọ̀ lẹmọ. irọ́ ni o. ẹ òótọ́ ìṣègbọ́n ṣáà máa wòran o. kí ni sí. Hmm? ṣe yín náà kí ló tẹ̀ ń ṣe báyìí. máa rán. <coughs> èsì ló bí jábọ̀ ni. túnbọ̀ fà lélẹ̀. èrèdè ọ̀rẹ́ kí ló bí sí. ẹdú ẹdú ẹdú ẹdú. ẹni sùúrù ẹ fi mí lẹ̀ ẹ̀kọ́. mi ọ̀rẹ́ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ kí ló ń ṣe yín náà. àkóbá ni ọ̀rẹ́ náà jaru jàbí jẹ ni. ṣé rògbé mo lè nu bòdá yẹn màá nu bòdá yẹn pa ajé ń gbọ́. àmọ́ mo yọ mo yọ eégún nígò mo kàn fẹ́ kọ́ mo tọ́ ọbẹ̀ ní wípé kọ́ni ìfọwọ́mí sàlàyé kò yí pé òun bí ìyẹn ló bí ṣẹlẹ̀ ṣèbí sún bọ́ọ̀rẹ́ rẹ nù. ẹ̀yin náà gébùrẹ́ nù. Ah, ẹ ní sùúrù ọmọ tí mo fẹ́ fẹ́ sílé nìyẹn. Ah, ah, mo mo ṣáà ní sùúrù o jọ ọlọ́run bá jẹ́ o. Ah. Mm. ọ̀rẹ́ wa four hand ṣọmọ kan tó ṣe ṣọmọ kọ́sítọ́mù wa tó lówó gan yẹn tó máa ń gbé kìṣì wa tó máa ń gbé sí búùtì yẹn wá yẹn. èwo náà. máa nì tó lówó bíi wèrè yẹn. tó ṣe ra bẹ́ẹ̀nsì kan báyẹn má nìyẹn wá bà mí wọ́n láwọn láìkì Sùnbọ̀ mo dẹ̀ bẹ Sùnbọ̀ mo bẹ títí tí Sùnbọ̀ lòun ò fẹ́. bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ó sọ pé kí ni. ó lòun ò gbà. <laughs> kò ní dá fún ẹni tí ò ní dá fún owó ò lè rọ o ọ̀rẹ́ mi ó dísẹ́ǹtì fọ lórí <laughs> máa wù ẹ́ iná lè fowó ra sórí àwọn tó bá jọmọ ojú òòrùn ọ̀la rí lọ́ máa ń fowó ra ṣé ó rọ̀ ni á tó ti lè ni ọmọ tó mọṣẹ́ ṣe tó dẹ̀ believe nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ kì í ṣe pé ẹnìkan sáré cut corners wọn gbowó wa sọ wọn lè ra sùn bọ̀ tọ́bàrà máa kán tọ́bàrà pa mí <laughs> sùn bọ̀ ọ̀rẹ́ mi. Who is there? Yes, come in. Come in, oh, the door is not locked. Ah, ah. <laughs> Ah. AZ, AZ. Alpha. Alpha. I dey. Bó o ní? Bó tó mẹ́ta, ṣé ẹ wà? Súnbọ̀ ńkọ́. Àwọn wà nílé. Ìjẹba. Ah, Súnbọ̀! Wo pé wà ráńdò. Ẹ pẹ̀lẹ́. Ah, ah, um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó máa jẹ́ kí àwọn tó ní àwa mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́kọ́ fojú sunkún wa ọ̀nà má jẹ́ ká rí i. àmín àmín o àmín ẹ̀ pa o. Um, babe. yes darling. Are you okay? <laughs> Are you sure you're fine? Hundred percent, I'm fine. Kí táyé wa kó sókè báyìí, ó ń mí bákan. Látìgbà tèmi àti ẹ ti mọ̀ra, nǹkan mẹ́ta mo ti ṣe fún ẹ. Yeah. Nígbà tó kọ́kọ́ wọ school, ó sọ pé o ní ìdòwò clearance mo fẹ́ thirty thousand ìgbà tí mo travel out mo bẹ̀rẹ̀ wristwatch bò and again ìgbà tí o ní o fẹ́ ṣàwọn kankan mo gbé ẹ mo lọ ṣe shopping fún ẹ. ẹ ó nọ́mbà ó nọ́mbà. okay the thing is um, gbogbo àwọn kinní yẹn mo mind bóyá ó ti gbó àbọ̀ ṣe wà intact o but mo fẹ́ rí wọn lórí tébù yìí kí n dẹ̀ kún kan mi kí n máa lọ. iṣẹ́ ìṣúlẹ̀ irú ọ̀rọ̀ wo lẹ ń sọ èyí z ẹ má fọ ọ́ láǹdì mi o èmi ṣọlẹ̀ gbogbo wọn wà kọlápàlá bá ikọ̀ tí máa ń san pa àwọn ọkùnrin rèé o kí èèyàn ọkùnrin fẹ́ gan-an kí nǹkan tẹ̀ fẹ́ ẹ ẹ ti máa rí nǹkan tó dánlẹ̀ báyìí ẹ ti máa bá àìrojú káàkiri ẹ rí ọmọ tó decent báyìí ọmọ tó mọ náà tó mọ ṣẹ́ ìṣe ọmọ tó kọ́ tó tútù rẹ̀ kọ́ tó gbẹ̀kọ́ ẹ ẹ ìyẹn ò tẹ́ ẹ lọ́rùn rárá kò tẹ́ ẹ lọ́rùn kí èèyàn tẹ́sẹ̀ gan-an ah èmi láìkẹ́ o ah kí mo mọ kátikàti yẹn mi láìkẹ́ náà a kò dá Okay, òun ló karúgbó advert tó tó ilé fún ní ọ̀rọ̀ ẹ̀yìn tí mo ní kí n ṣe surprise package fún lánàá tí mo wá lọ síbi iṣẹ́ tí mo rí tóun àti ọ̀gá ẹ̀ nìkan pọ̀. lọ́mọ tèmi ti bìlíìfì pé last bus stop mi ni mo dé yìí. yẹ́pà wọ́ọ̀ máa yí. wọ́ọ̀ ok ṣé bẹ́ẹ̀ obìnrin ṣe rí lélẹ̀. yé ẹ ẹ sùn jọ tọ̀tọ̀ rí mi tán tá tọ̀tọ̀ tọ̀tọ̀ sùn bọ̀ ọ̀dùnmí kò wò ayé ò ní bàjẹ́ ṣóòtọ́ ni. mo gbé o ó gbọ́ iṣẹ́ èṣù. Eh. What do you want to say? Say it! I'm poor! I'm poor! Oh yeah! Between me and God, I swear to God, I don't know how I go to that place. Yeah! Mo ṣe dé bẹ̀. Can you just mind? Ṣé ìgbọ́kọ̀ tó sọ jáde lẹ́nu? Ẹ ṣe máa sorry. Ah, eh, ẹ máa pa sí bí ọgbọ́n. Ẹ máa pa sí bí ọgbọ́n. Ẹ máa pa Bọ́láńlé. Màámi. Ọmọ Bọ́láńlé. Mami, Jọ kí ni mo ṣe fún ẹ? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ tó fẹ́ bà tèmi jẹ́? Dá mi lóhùn. Ẹ́ ọmọ gbogbo bí mo ṣe ń ṣe wàhálà lọ́sàn-án lóru. Gbogbo bí mo ṣe ń jàlá ń bà. Káyé ẹ lè dá. Tí kò sí olùrànlọ́wọ́ kankan níbi kankan. Ó wá ṣùṣù o wá gbé owó ọjà mi jọ kí ló lọ fi ṣe dá mi lóhùn tí ó yẹ pé tá a bá rún ẹṣẹ àbí tí a bá fowó rún ẹṣẹ bí kò dé kó máa sọ oríṣiríṣi tán ní kí ni nǹkan tí mi ṣe fún ẹ gangan tó palẹ̀ tó bá bá ti tèmi jẹ́ wọ́n ní kékeré lọ sí pẹ̀ka àrókò torí kó bẹ̀rẹ̀ sí ní gbẹbọ tó bá dàgbà ni kó tó wá di pé ó bẹ̀rẹ̀ sí ní béèrè ẹbọ lọ́wọ́ mi torí pé Jésù mi jésù mi bàbá mi jésù ni mo gbójúlé mi gbójúlé yà kọ́kọ́ ìwọ wá kọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní kọ́ mi ní kọ̀kúkọ̀ so kò bẹ̀rẹ̀ sí ní jáwọ́ báyìí báyìí sí ibi tí o bá kọ ọwọ́ mi sí. màá jẹ́wọ́ ó yá máa jẹ. màá jẹ́ màá jẹ́ mi ìlú ọgbọ́n dọ́dọ̀ ẹ̀ ní mi ìwá jẹ́ máa jẹ́ eh, mo ń gbọ́. Eh, eh, nǹkan tó ṣẹlẹ̀ nígbà actually kì í ṣe pé mo really jí owó yẹn Adébáyọ̀ ló sọ pé wọ́n fún òun ládùmíṣàn so ìgbà tí wọ́n sọ pé wọ́n fún òun ládùmíṣàn ó ní owó tí mọ̀ sí ẹ̀ fún kò tó kò tó so ìgbà wọ́n sọ pé bóyá ẹ̀mọ̀ pé ẹ̀yin náà ẹ̀mọ̀ pé Christian. Adébáyọ̀ àbí kí ló Adébáyọ̀. Adébáyọ̀ kan náà ọmọ ìyá Adébáyọ̀ rẹ tèmi tajọ́ ń tajà wọ́n ò gbé àṣà pé ẹnìkejì mi ò tó jẹ́ mọ́ ni pé kí n ṣèrànlọ́wọ́ fún mi wọ́n rántí pé owó owó owó tẹ̀fẹ́ ló fi kó ọjà tó wà nílé pé kí kí níwájú ọlọ́ àti èèyàn má fi níwájú ọlọ́ àti èèyàn ibi tó lọ́wọ́ sí ibi tó yóò ti ọlọ́wọ́ abẹ́ ó yá ni o ó dẹ̀ promise ó lóun máa dá padà mami ó promise ó promise. Bọ́láńlé ìwọ nípa no no kì í ṣe pé mo rí lè nípa bẹ́ẹ̀ yẹn. o nípa. rárá mà ipa ẹ̀yin ni àṣà kí n fi pa yín ràn lọ́wọ́. ipa tèmi ìwọ fẹ́ fi ràn yàn lọ́wọ́ jọ má bínú bọ́lá lè dúró lọ ọmọdún mélòó ní ẹ gangan ọmọdún mélòó ní ẹ gangan tó ti ń ṣòwò owó ọlọ́kọ dé ìjọ ọmọ bí ẹ tó fẹ́ bímọ nígbà tó ń wọ̀ ẹ́ láti fi pa ṣèyàn lóore ó lọ sóko ọmọ bàbá bàbá ẹ̀ kó lọ kó ipa wọn bẹ̀ kó fi ṣoore kó fi ṣe sàárà ó mọ bẹ́ẹ̀ ọlọ́run wà ní fún ẹ ṣe ṣọba ìgbà tí ara ti ń fún mi sí ẹ láti ìgbà tó o ti gba ọ̀nà kékeré tó ti dájú tó o gba ọyàn èmi ìyá ẹ tí màá tún fún ẹ lóúnjẹ tó ò ní jẹun máa fóúnjẹ lù ẹ ò ní jẹun àbí kó máa jẹ bisikíìtì kiri títì tó ti sẹ́ẹ̀ láti gbẹ tó láwọn lára ẹ̀ gbálẹ̀ kí ti fura sí ẹ ó yẹ kí ti tà ẹ́ dànù ni ó yẹ kí ti wábi kí wábi jù ẹ sí torí wọn yóò kì í ṣe ọmọ ọlọ́wọ́ wa ò lè bà tèmi jẹ́ àkàkọ́ tó bà tèmi jẹ́ mi kọ́kọ́ kọ́kọ́ tó jogún èmi kọ́kọ́ jogún ẹ̀gbọ́n nígbà tí ẹ̀jẹ̀ ṣe bí agún ló ṣe yọ lára ẹ̀ by the time tí ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní yọ lára ẹ̀ tó gbẹ lóòrò wà á bá mi wọ́n mi wá. well done gbẹ́dọ̀. Bọ́láńlé Bọ́láńlé ó kókó o wà láàyè ó kókó kí ni tó ṣe máa ṣerú nǹkan báyẹn ẹ owó mélòó ni mọ́mí ẹ̀ gan-an ní fúnra wọn tó tún wá ń gbé tó ń jí tó ló ń kó fún ọkùnrin kánú tiẹ̀ wá kó owó yẹn tó fi ra nǹkan sára tiẹ̀ fúnra ẹ̀ gan ṣé ìwọ fúnra ẹ̀ ò ní gbádùn ara ẹ̀ ni. ẹ wo ẹ wo ẹ má tiẹ̀ jẹ́ ká gègé sẹ́yìn mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ problems mo ní báyìí ni pé mi ò mọ bí wọ́n fẹ́ ṣe ra mi èmi ń dẹ́mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí èṣù ni o. má sọ pé ṣé èṣù. mo fẹ́ máa pààrọ̀ fún yín alẹ́ èṣù ni cause gbogbo àwọn nǹkan tí mò ń ṣe yẹn gan náà gbogbo ẹ̀kọ́ ti máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ti máa ṣe kíríkí tó realize pé nonsense ni mò ń ṣe but ah, bóyá bọ́lá ń ṣe kọ́ nìyẹn olórí burúkú tí mo dẹ̀ kọ́wọ́ fún ó ti ṣe tiẹ̀ ó ti ṣe tiẹ̀ nìyẹn mo mọ̀ kó máa kó ní tiẹ̀ níwájú the problem tí mo ní sí ni pé mo tiẹ̀ ní láti calm orí mi ilé yẹn ń gbóná wọ́n mi lè pa mí mọ ìwà ẹ̀ so mo rí fílẹ̀ pé bóyá kí n tẹ̀rí kọ́kọ́ wá farapamọ́ díẹ̀ sí bíbá ẹ̀ mi ò mọ̀ kó mi ò mọ̀ kó mi sí ṣe. honey what's up baby. how are you. i'm good. ẹ báwo ni. okay. Yeah. Ah ẹ ọmọ tó máa ń kiri ata wá tí mo máa ń ra ata lọ́wọ́ ẹ̀ ni. oh ok tí wàá fẹ́ ṣènáwó ni. so wọn ní àwọn issue kan pẹ̀lú mọ́mísẹ́ in fact òun ló sì ń sọ fún mi lọ́wọ́ tí wọ́n fi dé so wọn ní kí n jọ pé kò kó manage sọ́dọ̀ wa for some days tó máa fi settle pẹ̀lú mọ́mísẹ́ ẹ̀. ó fẹ́ máa gbé pẹ̀lú wa. bẹ́ẹ̀ni àgbàlagbà lélẹ́yìí. àná ọmọ kékeré ni tó ń jẹ́ lórí ẹ̀ mo kékeré ni ó kàn ní rapid growth ni. it's alright um, wọ́n lè gbé mi ah, it's alright ọmọdé ó um, máa ń dá kéèyàn ọmọ kékeré lọ́wọ́ mm. okay but be a good girl okay, alright see I am the head of the family whatever I say you do do. you must do. Okay? Yes, Thank you, baby. Alright, Thank you, honey. Yeah, that's fine. Move up, Mama Mm -hmm wá ah, màá mọ bó ṣe máa tètè ṣe tó máa lọ pé mú mi ẹ̀rù because ọkọ mi ó lè sọ pé bóyá kò má dúró two or three days. àmì ìbomi ti ní mo kàn fẹ́ fi calm down náà wọ́n ti ẹ̀yìn náà wọ́n ṣe èèyàn tí wọ́n bá mi ká wọn ní ẹ ṣe gan. ìyóṣẹ́ ìlú mi tútù ń le. ìyá Adébáyọ̀ ìyá Adébáyọ̀ kọ́ rí burúkú bọ́ síta bíbà yìí orí burúkú orí burúkú tó ń tẹ̀ ní ẹ láti ìlú yín wá ẹ kó bọ́ síta bá mi bíbà yìí ẹ̀yin olórí burúkú olòṣì akọ́ṣìbérò akọ́ṣìbérò ẹni ibi ẹni ibi apọmọwẹ̀ kọ́ni burúkú ẹ̀ bá sì tàn bí. ìyá Bọ́láńlé ẹ̀yin àti ta wà ni. èmi àti talabó ṣe ni. kí ló ṣẹlẹ̀ kí ló dé. èmi àti talabó ṣe bẹ́ẹ̀ tẹ́ǹtò ń tata ni kí ni máa ń járò ló ṣẹlẹ̀ ẹ yóò làbọ̀rọ̀ bí ní ọ̀yọ́ ẹ rí pẹ́ ní ìbílẹ̀ yìí ẹ ẹ orí burúkú òmùtẹ̀lẹ̀ orí pọ̀ kì í ṣèyàn gidi àṣé kì í ṣe tí tá a lójọ́ lójúmọ́ tájọ́ fún wa ni wọ́ kò sọ́jà o kò sí kíní kan àrùn ó sọmọ lọ́mọ àṣẹ yìí lọ́mọ ń kọ́ wa fún kókó mi ṣe ń sọ pé ọmọ mi ń sọ wọ́n ní lójoojúmọ́ àṣẹ ẹ̀ mọ̀ sí àṣọ kọ́ ọmọ yẹn ẹ̀dẹ̀ sọ̀rọ̀. lémi ìyá bọ́lá ń lé ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ ọlọ́run ṣé tí n bá fẹ́ wá máa ṣe gbọ́kọ́lọ́hún ẹlẹ́dàá mi má jẹ́ ń ṣe ibi láyé mi sọ́dọ̀ yín ni màá wá ṣe é sí mi mi mọ kọ́kọ́ pa àkọ́tẹ́ ń sọ yìí mi mọ kọ́kọ́ pa ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá yín rí mi fẹ́ sọ lélẹ̀ ìtẹ́bí ní kíní sùn tẹ́mi farabalẹ̀ tí mò ń gbọ́ yín tí mo kọ́ bí ẹ fẹ́ ṣàlàyé fún mi pé ah, iye báyìí lóṣù kó wa o ṣẹ́ńjì tó kù rèé o ẹ mọ ìní kí n sọ fún yín tó bá yá ni. bí ìmọ̀ fún ẹ̀kọ́ ní burúkú lọ kákájọ́ oṣù orí burúkú náà sọ̀hún kó tiẹ̀ lé ṣe kó tún kúrò níbi lánàá ó ti sá sọ́dọ̀ yín ah. ẹ ti gbéyàwó tuntun àtọkọ ẹ àtàyè mo yọ̀ǹda ẹ fún ah, yín. ẹ wá ẹ wá ẹ wá ẹ gbèsè ẹlẹ́dàá yín rí wípé mi ìmọ̀ kankan pa ìbí mo ṣe sọ ọmọ yín bọ́lá ní òde àdàbí tó bá jẹ́ pé mo rí ọmọ yín àbí mo gbà sílé àbí mo mọ kọ́kọ́ tí mò ń sọ pẹ̀ àdàbí gbogbo nǹkan tẹ́ bá sọ kó jẹ́ tiyín ẹ gbà mí kí lẹ́yìn àti ta ni. lẹ́yìn àti ta ni ọ̀rọ̀ ẹ̀ ìyá ọmọ wa yọ ọ̀ ọ̀ ẹ̀ ayé yọ ayé yọ ayé yọ aṣunú aṣunú aṣunú níjà níjà níjà níjà. arúgbó. Ah, ah. ẹ ti adé nìyẹn ni. ẹ mo ti dé báwo ni. ẹ ń fa ẹ káàbọ̀. káàbọ̀ ẹ mo mà bẹ ríṣẹ kan lénìí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ shop ni mo wà tí ìkan nínú àwọn customer mi ti ń sọ wípé òun ní ìdá ọmọ ọ̀dọ̀ ẹni ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ kò lọ́kàn lè kò tíì bímọ olóhùn kàn ní ìdá ehm, èèyàn tóun àti ẹ̀kún jọ wọn máa sọ̀rọ̀ nínú ilé so mo dẹ̀ wò ó pé o máa wúlò fún nǹkan báyẹn. ẹ ẹ iṣẹ́ níbo nìyẹn àwọn. Ehm, customer mi ni so bóyá ti bá ti settle down màá pè wọ́n sódà wàá lè bá wọn sọ̀rọ̀ a ah. lè mọ bí mo ṣe máa mú ẹ lọ. Ah, ẹ ṣe gan ẹ mọ orí ńlá tẹ ṣe fún mi. kò tọpẹ́ bọ ni mo wá fẹ́ bẹ́ẹ̀ o sórí ọmọ dáadáa tó ń ṣe nínú ilé yìí tó bá dé bẹ ọmọ dada yẹn náà ni kò lọ ṣe bẹ má jẹ́ kán pè mí kán máa fẹjọ́ ẹ̀sùn mi o. Ah, ó yẹ kẹ́ trust mi náà. tẹ trust ẹ mọ ó yẹ àṣemọ tó fẹ́ ṣe fọlá at least owó màmí bá ti pé màá lọ kó fún as you can see ah, mo jẹ́ èèyàn tó jẹ́ wípé mo wà very particular nípa compound mi i want clean environment gbogbo àwọn ìdọ̀tí tó bá ṣe sí gbogbo bẹ̀yẹn o máa pick ẹ̀ one by one um, then mọ́tò mi ni ìyẹn ò kàn ẹ́ náà ah, because uh, gate man máa ń fọ then um, and that's about it then uh, ajá mi kéèjẹ nìyẹn ó ti jáde nsìn so máa fún ẹ time to máa ṣe àti time tó máa filẹ̀. no no no no no ah ó wà very friendly kò ń bùyàn jẹ at all. ó máa love ẹ gan máa love ẹ gan uh, then um, nǹkan tí èmi ò fẹ́ òun ni kéèyàn máa jalè ah. mi ò fẹ́ olè rárá rárá àti rárá. Ah, rárá àti ṣẹ́rí gbogbo nǹkan tó wà nílé ayé olè yẹn gan lèmi gan yé sì jù ọlọ́run tẹ̀ ní jẹ́ kí n rogun tí mo fi máa eh. jalè mi ò jalè rí láyé mi ọlọ́run tẹ̀ ní jẹ́ kí n rí. But pé feel kan ń darí. bọ́ mo fẹ́ pé ẹni tó o. mọ́mí mọ́mí. no no no no no no just forget about it forget about it. Mm-hmm. Eh, then very importantly tí o bá ti ṣe house cleaning tán láàárọ̀ sórí bíbá yìí hmm, la máa ń kó. ṣàlẹ́ wa kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ o ṣáà ti close kí ni èwe á lò lọ́tìkọ́ lò lọ́tìkọ́ happen ẹ̀kẹ́ rẹ̀ lọ́tọ̀ lọ́tọ̀ ìyá rẹ̀ lọ́jọ́ ṣàṣà kí lè ṣẹlẹ̀. mi wàá ṣe lè o. jàmí sí. ṣé rántí nǹkan tó ṣẹlẹ̀ ń jù yín tẹ́ sọ pé kí n lọ wọ́gbọ́n dá sí i. Ah. mo rántí orí mi ò pé ń gbà yẹn ni mo stupid orí mi ò pé ọlọ́run torí mi bá pè ní kò yẹ kí n ní kò lọ yọ dára ah, ah oyún yẹn mo ní ìdẹ̀bà jẹ́ ṣé kí n má parọ́ fún ẹ ìyàwó ilé mi kò lóyún rí kò gbọ́ pa kò gbọ́ po i'm telling you mo dẹ̀ ń kó fún mo ń kó fún láàárọ̀ mo ń kó fún lọ́sàn-án mo ń kó fún lálẹ́ mo ń gbàgbé tún toilet everywhere kò lóyún rí yé tí o bá yẹ pa sàásì kan wá mú mi ṣé o yẹ kí n wá ní kí ìwọ tó lóyún fún mi for the first time ṣé o yẹ kí n kò lọ ṣẹ ṣe é pé rí mi ò pé mo tún máa wọrí o i'm ready ní agbára ọlọ́run bí mo bá ṣe ń nà ẹ̀ sí tí mò ń rọ́kùn dáadáa tó bá ti dúró this time around ah ah màá kẹ́ màá gẹ̀ ẹ́ màá ra bàbà lọ́dọ̀ ẹ̀ i'm telling you. ọ̀gá èmi mọ̀ pé ibi tí mo lọ ń jọ yẹn mi mọ̀ pé wọ́n really good bẹ́ẹ̀ yẹn tí wọ́n ṣẹlẹ̀. so mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ recently ń sin pé wọn ò ti kó nǹkan kan kúrò rárá ó ṣì wà ń bẹ̀ oyún yẹn ṣì wà mẹ́ mm. oyún ṣì wà mẹ́ yéè jésù jésù ọlọ́run mo oyún yìí wà mẹ́. Ah, ọlọ́run jọ torí ọlọ́run bó ṣe wà yìí bá ń filẹ̀ bá mi filẹ̀. filẹ̀ kẹ̀ ọ̀gá mi lè filẹ̀ ṣé màá bímọ síbi tí mò ń gbé ni ṣé ẹni lọ tọrọ mi ẹ̀ tẹ̀lé ṣe nǹkan kan. gbogbo nǹkan tó yẹ kí n ṣe lórí ẹ pátápátá ni má ṣe ah, sórí <laughs> èyí tó wà lé. Hmm kékeré lọ̀rọ̀ tiẹ̀ i'm telling you gbà bẹ́ẹ̀. Ah. ṣé mo wà nínú mi. nà ẹ báwo ah, ah. kí ló ń sọ yìí obìnrin wo ló máa gbọ́ pé ọkọ òun fún nǹkan lóyún ta tí ò ní tí ò ní tranga tí ò ní bínú pé òun lọ òun lọ òun lọ èmi ti mọ̀ pé ó dẹ̀ máa ń bínú gan ó máa ń bínú ọmọ òǹdó ni ó máa ń bínú ó dẹ̀ tún lágídí so bá a ti lóun lọ but at the same time I play along tí wọ́n ní mò ń lọ máa ní máa lọ náà please mistake ni ah, ṣé ìṣù ni máa bẹ́ mọ́ àbí òye ń sìn at the end of the day kó kẹ́rù ẹ̀ kó lọ tí bá ti kẹ́rù ẹ̀ tó lọ máa fún un géètì gbogbo lé ìwọ̀ wá kẹ́rù tiẹ̀ wà wọlé òun <laughs> nǹkan tó náà ń fi ṣe fún mi ṣá ah, mo mọ ohun ojú mi ti rí ah, mo mọ ohun etí mi ti gbọ́ wọ́n ti pè mí ní aago rí wọ́n ti pè mí lólóṣì rí lọ́gán tí ìṣàlẹ̀wà wọlé ayé mi o. ayé mi létò. ẹ ti ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ ní sí tọ́pù kí ni ó ṣì ẹ̀ lé ẹ máa fi kí ni bá gbogbo ẹ máa jẹ́ kó wálẹ̀ ó lè wálẹ̀ mo ṣe pé kí ni ẹ máa ṣe bá kú. ó ní ìrìnà ṣe máa ṣe rú ẹ máa bọ̀. ẹ ní ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe gírígírí yẹn ó máa wá ẹ máa yẹ kó wálẹ̀ o. Ah, ah, ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí mi wà ní mọ bí mo ṣe máa. ẹ ṣe ọ̀rọ̀ ṣe ni ṣe mo bó ṣì wà ń bẹ̀. kò lè ṣe nǹkan kan jáde. àní ó jẹ́ máa ṣàyàn rẹ ibo eh, tó ń dálẹ̀ yìgbó eh, yóò tó wá dà eh, ìwọ ló rò bẹ́ẹ̀ ọlọ́run ti ń bà sírí èmi náà díẹ̀díẹ̀ à ah, wò ó wọ́n pè ọ́ padà. Ah, tani tani ah, wọn ò fowó tọ yín ẹ̀yin ni ńlẹ́ o bó o lè ṣe wá ṣe ìmọ̀ pé wọ́n ni má bínú o. bọ ẹ wá ẹ wá ẹ wá ṣe é ní pírọ́blẹ́mù ni ayọ̀dẹ̀mọ̀ máa gbá géètì gbá géètì gbá géètì kẹtó sí géètì ká ló ń lé olúwa ẹ̀bọ̀ bó ṣe máa pààyàn sẹ́nu géètì kẹtó sí géètì nìyẹn. Ah, ọlọ́run ò ní jẹ́ orógun tí wọ́n fi lé ẹ ẹ má bínú mo wà lórí aago ni kó o sì máa wo <laughs> bó o wà ní. bo bó lẹ rán mi. tí n bá ọ sọ ni. pé kí ni ọ̀rọ̀ tí ń bá ọ sọ pé kí n máa ṣàyàn rẹ yẹ máa sá ọ kájọ máa sára wa àwọn tó ń sá ọgọ ọ̀dà tó mi sí ọ̀rọ̀ ọmọkùnrin ni àbọ̀ rí bí mo ṣe dà á sọ́pọ̀ ọ̀rọ̀ kùnrin èèyàn ga mo fáàbí hàn sígbẹ̀lẹ̀ mi sígbẹ̀lẹ̀ èmi yín fújowó. kí ló ṣe yín. èsì mọ́ mi ká. ṣé ǹjọ́ ẹ kó ṣì dá mo rò pé ìjà wèrè tí máa ro yín ní fọ̀tí tí máa ro yín ní fọ̀tí ó máa affect gbogbo family members yín bí tán wà ó máa bá yín tẹsẹ̀ lébọ̀ kan tó mọ̀ kan tó ń ṣe yín ṣé ṣé kò kò pé kò gbọ́dọ̀ ṣé kò mọ̀ kí kò lè tóun tóun fà yìí. má fẹjọ́ yín sun ọ̀gá yóò ṣe lórí yín yìí ni. ìyín tóun fà lẹ́sẹ̀ yóò le. kí n sá ọ sá mi. alára gbígbẹ ti sùn lára àwọn méjèèjì ọlọ́run lè fìyà jẹ mí kí n má ní ẹsẹ̀ kí n má tún ní ti bí. ó wà lára ẹ o. iṣẹ́ ìṣù ṣé èṣù ni mí mú mi tiẹ̀ lè explain gangan tó kan pàtó tó ń tì mí tó ń tì mí tí mo fi ṣe gbogbo nǹkan tí mo ń ṣe má bínú bọ́mọdé ò lè mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. torí àwọn òwe òwe òwe òpònú tó máa ń pa yẹn ló máa ń dánú bí mi àwọn òwe ọ̀dẹ̀ ta ló bí ẹ tó ń pa òwe orí burúkú kiri ilé. bó ṣe pòwe orí burúkú jọ kìnìún àná náà tí wọ́n ní ẹ̀ ṣe pákan ẹnì tó bá ní pákan máa ràn yàn kan lọ́wọ́ o ṣùgbọ́n nípa tí wọ́n fẹ́ ṣe òórí ipa orí burúkú òórí orí burúkú pátópá òní because ó bá nípa ni òní bá fi ipa tèmi máa fi ṣe orí orí burúkú fáwọn èèyàn ó ti pàwọ́ èèyàn ń ṣe orí fi níra ẹ̀ lára láì ṣe mi ó tún ti gbọ́ èrè mi wà ọmọdé kìíní ẹ̀kan jẹ kó má ra lọ́wọ́ jọgbọ́n ló ti rá òun èrè tó ń pàmò tá lọ́pọ̀ lọ́wọ́ jọgbọ́n mi lẹ́nu mi rí nulẹ̀ yìí ẹgbẹ́ tẹ́lẹ̀ ìjẹ́kọ̀ọ́ síbi tẹ́ẹ̀kẹ́ jókòó sí dábàá ó gbà mí lójú ni mo kọ̀ kọ̀ mọ̀ ni mo kọ̀ mọ̀ ni pé mi kọ́ ni mo bí e. èmi kọ́ ibi tá a bí yín sí gbogbo àdúrà bẹ́ẹ̀ òrò owó kó lẹ̀ tí òrò owó kó lẹ̀ ni mo fi lọ bí ẹ síbi tó ọmọ bá dàpọ̀ so mistakenly ni because òòjọ́ mi òòjọ́ mi ò gbẹ kan tẹ́mi náà fi jọ yín èmi náà ní calm spirit. ìwọ o ní calm spirit èmi ò fi calm spirit tèmi dáwọ́ nù èmi ò yapa mi ìyapa ó dà jọ ibo ládébáyọ̀ náà wà báyìí. ẹ̀wọ̀n ẹ má ẹ má tètè ká sọ̀rọ̀ nípa adébáyọ̀ olómọbíjú ó wà láyé ara ẹ̀ ó wà òkè èmi náà wà láyé ara mi mo dẹ̀ mọ̀ pé last last èmi náà máa wà òkè. ìwọ máa wà òkè ó ò lè wà òkè adébáyọ̀ ti wà òkè báyìí sí látara ẹ̀ látara ìgbà tí wọ́n gọ̀ ó gọ̀ ọ́ sọ adébáyọ̀ ayé adébáyọ̀ ti da èèyàn téèyàn bá ti láyè àwọn èèyàn máa ń tẹ́kẹ̀ẹ́ yọ̀ for granted. ó mọ bóyá ń ṣe mí bí kí n mú ẹ kí n gbé ẹmí kí n sún ẹ sí mú pẹ̀lú àwọn ọ̀rọ̀ òpònú tó ń ṣẹlẹ̀ ó ṣe gbẹ́nu dákẹ́ wọ́n sàṣì ẹni ah, wọ́n fi kọkùn ẹ lára láti ibi tó ti ń bọ̀ ni ẹni ọ̀dẹ̀ tún rú ẹ̀nà òun ṣe rádàdà ọ̀dẹ̀ tún sọkúsọ lẹ́nu ìwọ kọ́ ló máa pọ̀ ìwọ kọ́ ló máa sọ slangi last last sórí ó yẹ kí inú ẹ máa dùn sórí yẹn tó wà lọ́dọ̀ ẹ̀ ah ọ̀rá abiyamọ mà o orí ẹ̀ máa pè o ló ṣe ní kó wá bá mi tíbi káníkò kò ní kó wá bá mi ni ẹ káníkò ní kó wá bá mi ni káníkò kọ́kọ́ lọ ṣí ẹ káníkò kọ́kọ́ lọ ṣí ẹ ok ẹ rò pé mi ì mọ̀ ẹ rò pé mi ì mọ̀ kébẹ̀ lè wà ẹ rò pé mi ì mọ̀ kébi tó gbé nìyẹn èmi mọ̀ èmi kàn wọ irun èmi bẹlẹ́ngọ́ ni èmi bẹlẹ́ngọ́ bí ológbò ni ẹ ẹ rò pé mi ì mọ̀ káníkò kọ́kọ́ lọ ṣí ẹ káníkò ló di ẹ kọ̀ lọ kú lásán kí wá gbọ́ ìgbà yẹn ìgbà yẹn lẹ máa mọ̀ wípé wèrè níyà ìgbà yẹn lẹ máa mọ̀ pé èèyàn kì í ní ọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ bẹ́ẹ̀ ni bí bá ti mi ìwà ọkàn mi balẹ̀ torí gbogbo ẹbí tó wà ní ìdí mo ṣe ń wò ẹ̀ràn nìyẹn tí mi ṣe wá ẹ̀ nítorí pé o péré jù mi kò dẹ̀ síbi tó fẹ́ tiẹ̀ sí gbogbo àti mo mọ̀ pé ókè ah, wà bí kan tó wà ókè mbẹ́ ni mo ṣe ń wò ẹ̀ràn o wá gbọ́ o last one tí mo fẹ́ fún ẹ o madam madam. Ma màdámù ẹ má ṣe o má ṣe níbi tó wà o fọwọ́ síbi tọ́wọ́ ń gbé má má ṣe kò tí ì yẹ má ṣe má kọ̀ ṣe ni o torí tó bá kọ̀ mí sékìlì ṣẹ̀ lásán tó bá rojọ́ fẹ́ mi o má sọ̀rọ̀ ẹ̀dọ́ hundred ẹlẹ́jọ́ àbòsí o má wà rojọ́ fẹ́ mi o wàhálà ìdájọ́ ọkú ni o máa pa ẹ́ ni bí ìṣeré máa kọ̀ pa ẹ́ máa kúkú ọmọ pé ah, bá fọ́ mu wà mí lọ́mọ kankan so tó bá ti ṣẹ̀ lọ́hùn dúró sọ̀hún má wà rojọ́ ń bí ṣàlàyé mi yẹ àlàyé mi ṣàyẹ so ìgbà ó wà ní ṣó fẹ́ padà wá sílé ni báyìí. mo padà mo ṣe mo kàn ní bí ṣe mo lè dìde. o fẹ́ padà wá ṣé kí n dìde màá. o fẹ́ padà wálé. mo máa padà ah, mo fẹ́ padà wá náà ni mo ṣe ní kí wọ́n fẹ́. kò tiẹ̀ sí wàhálà tó bá ti dọwọ́ rọ̀lẹ́ kó wá mú mi lọ sí ọ̀dọ̀ ibi tó ń gbé mọ̀ kó o ní fẹ́ padà wá pàjẹ́ lé mi wà lọ sọ́dọ̀ àti tó wá ah, ayé mọ̀ sùúrù ò ní dá níbi tó bá wà mm, mm, mm. ayé dá kẹmí ìbẹ kan máa ayé ò lè dáa mo rí Dixon lẹ́mi ìfẹ́ Dixon. Ah! kí ibi tó ń ṣe báyìí náà. wò o fi o fi o bẹ́ẹ̀ náà why you doing this now kí ló tó de ń kó gbẹrù kó gbẹrù lọ kí ló tó ń ṣe báyìí why you doing this. jọ kí ni òde mo ní kí ni òde kí ló tún kù tún fẹ́ ṣe mo ní kí ni ò ṣẹlẹ̀ ìwọ ọmọkùnrin ah, àṣeyàn burúkú ni ẹ èèyàn burúkú ni ẹ torí pé mi ò bímọ fún ẹ ló ṣe wọ́n lọ fún ẹ lómi ló lọ fún lójú ṣé nǹkan tó ṣe yẹn ṣó dáa. jẹ́ kí n explain fún ẹ ọlọ́run ọba mọ̀ wípé mi ò promise ọmọ yẹn ní nǹkan kan oyún tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀kọ́ jẹ́ mistake ni. John now torí ọlọ́run mo dẹ̀ fẹ́ kó understand me I mean okay look at it from this angle káyí pé um, àbúrò ẹ̀ lọ́mọ tí mo fún lóyún ẹ̀ àbí kó tiẹ̀ jẹ́ pé ìwọ gangan ló ṣẹlẹ̀ sí i ẹni tó dẹ̀ fún lóyún ó wà láyé ó wà láàyè ṣé tó bá dìnnà òyìn ṣé wàá wà òkè pẹ̀lú ẹ̀ ni ò ní wà òkè ò ní sọ pé káàbúrò ẹ̀ wà happy ń pa ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn mo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mo kàn fẹ́ kó fi yá mi ni mistake ni please forgive me. èmi ìbínú mi ìbínú àmọ́ kó tó di pé o máa fi ọwọ́ ààrẹ o máa fi lé mi bọ́ọ̀tà kúrò nínú ilé ẹ̀ ni mo ṣe kó gbogbo ẹrù mi pé kí n máa lọ fúnra mi ó ṣègùn ọlọ́ àbá mi sán ẹlẹ́sàn mo jọ ṣọ́ọ̀rẹ́ o má ló èèyàn lọ́rùn o ṣọ́ọ̀rẹ́ o báyìí má ṣe bẹ́ẹ̀ yẹn ṣe má ṣe bẹ́ẹ̀ yẹn má má bí bọ́ọ̀sì. ọkọ gbígbà gígí ló ṣẹlẹ̀ báyìí lọ gbéyàn tó lóyún fún ẹ fi mí lẹ̀ ó ṣe. no don't do that now farabalẹ̀ má ṣe ṣùgbọ́n máa wọ́ mi pẹ̀lú bọ́ọ̀sì ẹ̀ ṣe. fi bọ́ọ̀sì mi sílẹ̀ fún mi. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa ti explain everything fún ẹ later because nǹkan tó ń sọ yẹn mi ò understand wọ́n máa máa sọ gbogbo ẹ̀ fún ẹ later all right go take care ó dàbọ̀ ṣùgbọ́n ah, okay. say cheese ah ọ̀rẹ́ mi jókòó sára mo fẹ́ sọ kankan fún un. Ah, ah. <laughs> ṣé kò sí. dúnà bí eré bí eré màá ti dìyàwó ọ̀gá náà nìyẹn. <laughs> ẹ máa wò ẹ kí ló expect èmi rí opportunity on a platter of gold Emi dey make good use of it àbí yes now wọ́n ní nǹkan tó bá wo ọmọ jẹ kò kí ń wù mọ́ nǹkan tó wo adéla ni mo lọ gbé ka mọ́lẹ̀ ó dẹ̀ máa jẹ́ pẹ́ ni. ṣé o gbádùn. Ah, as in ṣé o wà òkè mi ò ṣọ́ etí méjì máa gbọ́dọ̀ gbọ́ ah, ah! ẹni tó ti bá ìwà àtọ̀rẹ́ ẹ̀ sùn ká tẹ̀ pé ọ̀rẹ́ wa parọ́ fún wa nígbà tá a ṣe padà wá tú yẹn ṣé wá yẹ kí ìwọ kó wá jẹ́rú ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n tún máa lọ fẹ́ sílé ló bá tún lóyún fún. ṣé yẹn ló ń sọ ah, wo èmi ti fẹ́ mo ti fẹ́ lè mọ́ bí máa ń sọ wípé ewúrẹ́ tó bá dán fún un wọ́n máa fẹ́ kó ibi tí mo lè máa kú sí ni mo wà yẹn mari òní mi kò tí yẹn ń sìn. ewúrẹ́ ifá hmm. jọ̀ọ́ ṣó ní nǹkan kan tó wà ní ìjọ́rọ̀ tó sọ fún mi tó ń fi pamọ́ fún mi. ah ok kò yí ẹni. madam ká dúpẹ́ fọlọ́run pé bleeding ẹ̀ ti kọ́kọ́ stop mo dẹ̀ tún bá yín dúpẹ́ gidi gan fọlọ́run pípẹ́ tètè wá sí bíbá if not nǹkan tá à ń sọ ẹ̀kọ́ lọ́ba máa sọ Sherry to be honest with you your womb has been damaged yes tí bá ní pé kí n rate ẹ lórí percentage chances àti bímọ yín is just ten percent. ẹ̀yin dẹ̀ ni máa blame. ẹ sọ pé room mi ti damage right. yes Okay. And máa blame adult nìyẹn kì í ṣe education, okay, nígbà tẹ́ mọ̀ pé ẹ ò tí ì why would you do it without protection ó tún wá lead sí pregnancy nìyẹn tẹ́pà tàwọn àánú kẹ́ fẹ́ abort we have professional doctors Tell tẹ́lẹ̀ lọ́ba why tó ṣe fàjà ọkọ̀ doctors dẹ́ lọ́ba look at what you have done to yourself. <laughs> ẹ̀rẹ́ rẹ̀ ni. Uh, àbí dókítà kí lè fẹ́ <laughs> ok ẹ expect pé ó yẹ kí n máa pariwo kí n máa sunkún kí n máa ní ẹ gbà mí o ayé mi ti bàjẹ́ o <laughs> àbí àná ṣe yẹ mo ṣe wà mo dúpẹ́ mi ṣe bí mo wà ń bíbá yín sìn ṣe rí ibi èmi gan mọ̀ pé nǹkan ṣe mí ṣe bẹ́ẹ̀ mi mú lára mi mo dẹ̀ mọ̀ bó ṣe ń ṣe mí àmọ́ mọ̀ pé nǹkan máa ṣẹlẹ̀ ṣáàlẹ̀ ó ti yé mi ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn èèyàn náà ló máa ń sọ wípé ẹni tó mọ àti wáyé olùnàgò ló máa máa ti lo ẹ̀. <laughs> Um, kí lẹ mean by that. ah doctor tí n bá sunkún tí n bá gbára dálẹ̀ èyí ò mí pé bóyá ó máa increase chances mi láti bímọ. yeah that's true. àhẹ ah, tó eh, kí wọn fẹ́ para mi fún. alátiṣe ni màmá ti ṣe ara ẹ ṣègùn. ok ok. mi ṣàlè chances yẹn ó slim gan. oh very slim. very slim. <laughs> ọ̀bọ mi ò ṣàní fẹ́ kẹ́ lọ ṣe nǹkan tó máa pa yín lára o. ah no no no not at all <laughs> kí lè rú doctor. okay. Um, um, um, um, mo understand but tẹ́ bá ti ń lọ sí ẹ má gbàgbé láti bá wa clear bills tó. ọ ọ oh, oh, doctor ìyẹn ṣe problem i will do that. all right ma clear everything. all right thank you so much sir. take out. all right sir. ṣé ìwọ náà ti rí nsìn ṣó ti yé e báyìí. ah eh. mo gbé fún ẹ ìwọ ló gbọ́ jù kí ló fẹ́ kí n ṣe. ẹ eh? adélaní tá à ń sọ̀rọ̀ yìí òun ló sọ mí dìde àbí mo ṣe dà because tó bá yẹ pé ńgbà yẹn tí mo lóyún fún initially ó ti gbà lọ́wọ́ mi kò bá mi ṣagídí kò insist pé dandan kí n lọ ṣẹ́yún mi ní wà lágàn báyìí. ẹ náà so kí wàá ló bọ̀ nínú nǹkan tí mo ṣe ìgbà yẹn kò gbà nìyẹn ìsìn báyìí mo dẹ̀ ti fún lófegè ó ti yẹ ń sìn. Ah, ibi tí màá kú sí mo dé. ó fún ẹ léwọ̀n wo oyún ìbejì ni kò pè fún mi. àmì ah, ìbejì kẹ mẹ́ta ni ah, ọkùnrin kan obìnrin méjì. tó bá lọ padà mú kọ. padà mọ kí ni mọ kí ni ah. lọ abó ti mọ ni nǹkan tó ṣe fún yẹn ló dáa kì í ṣayé eléyìí mọ bóyá ayé mi ṣá tá bá tún lè ayé wa kò lè mọ eléyìí mọ mo ti gòkè odò káfárá tó já ó ti já pa <laughs> ó ti rẹ ni òkú yẹ ni ó ló máa sí ó máa sí <laughs> ẹrù ẹ ni kò níbi ti sí. Tani, Tani. ta ni. ẹ ká sọ èmi Débáyọ̀ ni. láti bo láti bo. ẹjọ Bọ́láńlé ni mo bèrè mo Bọ́láńlé. ta ni jẹ́ Bọ́láńlé kò sí ẹni tí jẹ́ Bọ́láńlé bí ẹ̀kọ́ ayé dàsán jàre bẹ́ẹ̀ sì máa bẹ́ẹ̀ sì máa bẹ́ẹ̀ sì máa nọrùn kiri gbogbo lé nílé nìyẹn ẹ ti kóra yín dàsán kí n tó kí n tó pọlọ́pàá. ẹ jẹ́ kí n pẹ́ni tí mo wá wá. ẹ lọ pé wọn ti jàre kẹ kóra yín dàsán. Bọ́láńlé kọ́ adó bá àdà síwájú. hello mo Bọ́láńlé mo ti wà ní Bankole street house twenty nine off Olómù road. ibi kọ́ ló ń wá mo ti wà ń bẹ̀ mo ti wà ń bẹ̀ ọmọ ohun tó ń sọ mo lè wà. ẹnu géètì ni géètì máa ń sọ pé kò sí ọ̀tún jẹ Mọ́bọ́láńlé. kò sẹ́ni tí jẹ́nà bí yà. ok mo wà lẹ́nu géètì máa dó díẹ̀. mọ̀ tán rẹ mọ̀ tán rẹ bẹ́ẹ̀ sì máa dúró lé nílé kiri nu bẹ́ẹ̀ sì máa bẹ́ẹ̀ sì máa bàdúgbò jẹ́ nu. wọ́n gbẹ́jú sọ́ọ̀bù jàre ah, ah. èmi lọ́wọ́ wá àlejò mi ni. ìwọ lọ́wọ́ wá. ẹ kí ló ṣẹlẹ̀. Ah, níwọ̀n ọmọ ọ̀dọ́ ti ń gbàlejò Ah, tọ̀ sí o ọmọ tọjọ ara rẹ fún màdàmú. báwo kọjọ mẹ́ta. kò lè ṣó stress ara ẹ ṣá máa bọ̀ ẹni tí mo ti máa ń rí ẹni yẹn báwo ni ṣó stress kò tó lè wọlé junction yẹn mi àwọn èèyàn máa ń kọjá ẹ̀ kan tó yá wọlé. bí ẹ ti ń jọ sí o. ọ̀gbìn jìbìtì ti dọ́jú sí ẹ̀gbọ́n tán ó kò ń tiẹ̀ wájú o lágbára ọlọ́run ó kò ń tiẹ̀ wájú ó sì. Oh yeah. Open your own. I'll do anything for you. little little me, Just to be sure that you are good. Cause fair? We ìfẹ́ bí àdánwò ni. But would you do the same for me too When I would need you Nígbà ìpọ́njú Torí ojú lárí àwa kò mọ́kùn But then I love you And I trust you manager ni manager hotel. ẹ wọlé ẹ wọlé o. ẹ ra àwọn àǹtí ṣe wà ókè ṣe ẹ enjoy stay yìí. àwọn ẹjọ èsì yóò tutù dára ìwé ẹ ṣàprápra. ẹ ṣe ṣe <laughs> ẹ máa mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ṣé mo lè jókòó. ẹ lè jókòó. Ah, mo fẹ́ ṣe àyọnusọ kan ní tẹ́ ẹ bá máa ń tẹ́ bá gbà mí láyè. Ehm, máa tẹ̀yìn àti ẹ̀tẹ̀ wà ní bàlálẹ̀ àná yẹn mm-hmm. mo rí pé ó ti mutí láwọn jù ó ti mutí jù téèyàn bá dẹ̀ ti mutí láwọn jù ó máa máa sùn àfọ̀n á máa sùn ní <laughs> ṣé kò ń ṣe pé ó sùn mọ́jú tí ò pàfọ́m báyìí. mága mi ni mo kàn bówó lọ́wọ́ ẹ̀ ní kí ló fẹ́ ṣe kí ló lè ṣe. ó oh, mága ni owó yẹn lẹ́yìn ta sí ti. owó gbọ́ngàn lèmi ta sí tèmi. Ah èmi ò like again, n wá sùtẹ̀ wá yàtọ̀ sí pé ó enjoy facilities wa mm, kó má wà satisfied délẹ̀ délẹ̀ Eh? wò mí ní parọ́ fún yín nǹkan tí màá yàn lè ṣe èmi lè ṣe o mo lè ṣe fún yín tẹ́ ẹ bá mind because gbogbo nǹkan tí èmi bá ṣe fún yín honestly ìpolówó ni ẹ̀ ara yín ni as the manager of the hotel um, mo láwọn mága tó pọ̀ lọ́wọ́. ẹ ṣọ́. Ah! tó jẹ́ pé tí bá ròyìn fún wọn ah, wọ́n á da kíní táwọn yìí lẹ̀ wọ́n á da owó lẹ̀ ẹ eh, but kò make sense kéèyàn máa polówó nǹkan kó má mọ bí product náà ṣe rí ẹ eh, ẹ jẹ́ kémi mọ whatsapp bẹ́ẹ̀ ṣe good sí. tí maga bá ti wà nílẹ̀ tó bá ti máa sanwó sí wàhálà kí ló tún kù. maga kọ́ nílẹ̀. owó gangan ni kókó mi. ẹ eh, ẹ yẹn wá gbé ẹ gbé jà wá. kí ló tún kù ẹ wo ẹ bọ gbogbo kíní jàre kí ni. ẹ mí ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ jà dànù ẹ jà dànù tí ó bá ẹ já dànù ẹ máa ń lọ. Adébáyọ̀ mo fẹ́ bèrè mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ ẹ ni. Okay ma. Can you keep a secret? Ṣọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ kó wà láàrin èmi àti ẹ àtọ́lọ́run tó dá wa méjèèjì ni mi ò fẹ́ kó jáde síta rárá then um, tó bá wá lè keep secret gẹ́gẹ́ bó ṣe sọ o ah, màá dẹ̀ wá jọ ẹ lójú máa surprise ẹ máa ṣe nǹkan má lè gbàgbé fún ẹ. o ṣáà mọ̀ mí dáadáa kò sí nǹkan tó mọ̀ ń pa mi mọ̀ wípé mi ò lọ́kọ mi ò dẹ̀ lọ́mọ at my age and um, ṣèbíyàn tó bá tiẹ̀ súnmọ́kùnrin ló ní chance àti lọ́mọ láyé there is nobody there is no man in my life tí mo tiẹ̀ lè sọ wípé bóyá súnmọ́ra wa bóyá mo ṣe mistake lóyún ohun èmi náà kì í ṣàbíyàmọ́ ní ayé tí mo wáyé I want to be a mother. But it's so difficult because there is no man in my life who did it sue me. Then, um, irú èèyàn tí mo jẹ́, mi ò kàn lè fọkùnrin kan ṣáá tí mi ò nífẹ̀ẹ́ sí. Mo ní láti wà pẹ̀lú ẹni tí mo nífẹ̀ẹ́ tó náà dé máa nífẹ̀ẹ́ mi. Ó ń lè jẹ́ kí chemistry yẹn work. But kò sí until I found you. Ah, yes. Bayo, Ọlọ́run mi, I love you. I love you so much. I love you so dearly. Bó ṣó mọ̀ ni mo fi ṣe máa sọ. Jẹ́rọ ni mo jẹ́ máa. No, I know but wọ́n kọ́ tó ń ṣẹlẹ̀ tó ń ṣe mí ni mo sọ yẹn. Mo nífẹ̀ẹ́ torí ni mo ṣe bí ẹ pé ṣó keep secret. Tó bá keep secret yìí, ah, Bayo, màmá tọ́jú ẹ mo fẹ́ kó o là mí lágàn kó sọ mí dọlọ́mọ láyé kó sì lè máa pè mí náà níyà lágbájá báyọ̀ báyọ̀ ṣùgbọ́n tí mo ní kó o ṣe fún mi yìí tó bá ṣe fún mi wàá gbádùn mi you know what if you can keep a secret and you are with me I will give you ten million naira. Sorry, ma. So you give me ten million naira? Yes ẹ mọ tó ṣẹlẹ̀ máa wọn pé ojúmọ lójú ṣe láàánú mo mọ mo kọ́ tẹ sọ oyè mi tẹ̀ sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ lọ because ọlọ́run tó bá fẹ́ ṣe èèyàn lóore tó bá fẹ́ ṣe ẹni ìbòjú lóore ẹni pé ọlọ́run ní sọ̀kalẹ̀ láti òkè wá ṣe hàn pé ó máa rán yàn sí èèyàn náà ni wọ́n lè jẹ́ pé mìíràn ni ọlọ́run rán sí láti fi ṣe ní ní àánú pẹ̀lú gbogbo àwọn kọ́tẹ́ ẹlẹ́mìí àmọ́ promise ni pé máa ṣe dáadáa máa dẹ̀ keep secret yẹn so nobody will know anything between us so máa dẹ̀ jẹ́ kẹ́yìn náà mọ̀ wípé ọmọ dáadáa ni and then títí ọlọ́mọdé lágbára lọ́wọ́ lọ́n ọlọ́ àṣetúnṣe pé ẹ lọ́mọ láyé so ẹ̀yin náà kù nínú ẹgbẹ́ alágàn so ẹ̀yin náà di ọlọ́mọ láyé lọ́dún máa ń ṣe gan bóyá tí wọ́n fi ń rí ìbejì tàbí mẹ́ta ọkùnrin kan bóyá obìnrin méje bóyá ṣe àmì ọ̀nà Thank you. Thank you so much. You're welcome. such a darling. Ah, inú mi dẹ̀ dùn ó, inú mi dùn gan-an. Bọ̀báyọ̀. Ṣorí ká ní pé bó ṣe sọ yìí ló ṣe máa ṣe àwọn àjẹgbádùn mi. Máa fún ẹ ní three months. Hmm? Lágbára Ọlọ́run. After three months, mo rí pé keep secret. Ó dey play game yìí dáadáa. Oh, oh. Téèyàn kankan ò mọ̀ sí i. Ah! ìtajọ wà tó fẹnu mẹ́nu tí èèyàn mọ̀ sí tó keep àṣírí mi after three months máa kó yẹn. even gan tẹ́tẹ́ lọ́dọ̀ lọ six months or one year and mo mo ready láti ìṣòro ìgbàgbẹ́ bá ṣe bọ́ mo máa promise mi gan ayẹ́kẹ́ mọ̀ pé àwọn dáadáa ní tí o sẹ́ni ọ̀rọ̀ tó máa mọ̀ nípa tó ṣe láàyè. Thank you so much, my darling. Mm-hmm. You enjoy this. Trust me. I ah, trust you, Mom. Now, um, babe. Put the damn below now. Yes, Mom. Yes, dear. Stop it. Yes, yes, dear. Okay. Uh, babe. Yes, dear. Okay, fine. Oh, they just got lost hotel. Um, go go go near hotel. She must come she me can a nice time. Cab. You know. She must. Why enjoy it? Hello. you promise to tell me no my enjoying Yeah, let's go tell you. Just go straight down. Straight down? Yes. That's my darling. Appreciate it. Babe, she's really nice. And it's exactly oh. your size. That's nice. So, what to that. I'm going to feel it. do anything for you. Oh yeah. Láti nídìí tó nice jù yẹn lọ́wọ́. Cause ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Okay, okay, okay. Mo mo like it. something like red. Like red. Ah, èmi like red o, èmi like red. Mo like it red, èmi kí mo because of you. Àní mo ti tó di Okay. okay same thing ni pẹ̀lú ilé ìṣòro yẹ kábílì. ẹ ọ dún same thing kọ́lá kò lọ ààbò eléyìí àwọn máa ń kọ́ eléyìí. àwọn eléyìí dẹ̀ wà pagọ́ o eléyìí nice gan àbórí. Ah, ó dì ní. ó dì ní. ó dì ní. ó dì ní. àwọn máa kò bá. ó dì ní. kò bá. ó náà. àwọn kò ṣáà wá ṣe ṣe ṣe mo style ẹ báyìí they are very important things láti lọ sọ pé orí passage ṣóyè. ayẹ mú yẹ ló kọlọ yìí kó má lọ máa ọmọ fẹ gbà. Ah, ìyẹn náà dẹ̀ náà ẹ sọ ọmọ òrè lẹ́yìn náà ni ó tún lọ pẹ̀lú kan tí mo Oh my God. I'm serious. not I'm Ṣèṣìmá ló lélẹ̀. Àwọn ilé lọ́dẹ̀ máa jò. Ní kí n wọlé o. Ah, ilé yìí eh, ti dàbí ẹ̀ ọtí ẹ̀tún ti fúláwọ́ dàbí tàwọn ọmọdé èké. Bọ́ọ̀ lè mú fìlà yẹn. Máa mú fẹ́ mú ṣe máa lè lọ lélẹ̀ yìí o mò bọ́lẹ̀. Yẹ́ bọ̀ mú fèsì kàpé náà. Ṣẹlẹ̀. Yes, it's nice. Ọ̀pọ̀ yóò kọ̀ máa ń ṣe fake wọn ní ẹjú bẹ́ẹ̀ láì ní ṣe mi. Ọmọ wọlé wo. okay, yeah, nice. Black shokoto is very important. Mm. Yes, yeah. very you're right, you're right. No, do no, which size? Okay, this is my size 32. Yeah, yeah, yeah. Man, like him, trust me, what happened? You did try, yeah? You did try, try yeah. Ah lọ beach oh alright ṣá. ṣe yẹ làwọn ah god why is it long. ṣé mi náà long. kí ló ṣẹlẹ̀ why tó ṣe ṣe bẹ́ẹ̀ yẹn i mean kí ló tó wò mí bẹ́ẹ̀ yẹn is everything okay kí ló ṣe náà ẹ eh, kí ló dé tó ń kanra kí ló tó ń bínú mi understand kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣe ẹ ni. wo inú mi ò dùn then as a matter of fact gan ọkọ ló ṣe mi sórí ọmọ egbére tó gbé sínú ilé yìí ọmọ yẹn gangan ló ń ṣe mi ó ń dá òun ń dòrú mú mi sórí bó ṣe ń yọ sí mi lójú àlá bẹ́ẹ̀ ló tún ló ń rọjú mọ́ mi lójú ayé bó ṣe wà inú ẹ̀ ń bí mi ó tẹ̀ dòrú mú mi nínú ilé yìí. Um, babe ṣé ah, bọ́láńlé. mélòó wà nílé wa tẹ́lẹ̀. ó mọ̀ sọ because kó ń ṣọmọ burúkú ni ọmọ dáadáa ni bọ́láńlé àtìpá tó ti wà lọ́dọ̀ mi mi ò tiẹ̀ lè sọ pé ìkọ́ báyìí ló ṣe fún mi tí ò dá ọmọ dáadáa ni bọ́bọ́ ṣe wá ń complain pa ìlú ń yà mí lẹ́nu. ok nisu nǹkan tó ń tẹ́lá sọ fún mi sí ni pé ọmọ dáadáa ni bọ́lá alẹ́ so èmi ni mo yẹ ọmọ burúkú èmi ni mo mú nǹkan tí mo oh, sọ. oh no no baby no no no má wọrí ọ̀rọ̀ rẹ ti yé mi torí pé mi ì lówó lọ́wọ́ tí ọkọ ọkọ fìdí ẹ lásán ni mo jẹ àtọ́tọ́ ah, ni nàbí ìwọ ló lówó èmi ò dẹ̀ lówó ìwọ ló ń bọ́ mi so mo ò ah. láṣẹ lórí ẹ ò lẹ́nu ọ̀rọ̀ nínú ilé mọ́ so oh. nǹkan wá wẹ̀ ló sọ nǹkan wá lẹ̀ àṣẹ tó bá ti palẹ̀ èmi náà máa tẹ̀lé kó sún wà lọ́rọ̀ ẹ ti yé mi ah, náà. ọkọ mi Débáyọ̀ please don't talk like that má sọ̀rọ̀ báyìí you know I value you so much I love you you are my husband you are the head of this house gbogbo tó bá sọ òun lábẹ́ gé I can never I can never gbé anybody sórí ẹ you are my life. mo rí bẹ́ẹ̀ náà babe i'm sorry okay you know what gbogbo nǹkan tó bá fẹ́ kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ tó bá fẹ́ kọ́mọ yẹn kúrò nílé yìí ó máa kúrò nílé yìí tó bá jẹ́ sínsìn ló fẹ́ kó kúrò ó máa kúrò but you know i still have to honour you gẹ́gẹ́ bí aláṣẹ inú ilé yìí gẹ́gẹ́ bí ọkọ mi uh, i will give you the honour láti lè lọ fúnra ara ẹ ṣó mọ it's more honourable. ó lè fẹ́ sọ̀rọ̀ ọ̀sìn sórí àtìlélọ́yẹ̀ yẹ̀ ọ̀sẹ̀ ṣe pẹ́rẹ́mì ara ló simple jù yeah i mean. ẹyẹ ṣe problem na ibi kan sọ pé má wọrí má take ẹyẹ bọ́ wọrí pẹ̀lú ẹyẹ so that's fine so that's fine. ṣe problem o ti wà happy sí. that's my baby you know i love you. i love you too. jẹnabẹ arrange oúnjẹ olùdẹ oh, ah, <laughs> ah, bá mi bó ṣe sọ̀rọ̀ gidi kan mo rò pé fẹ́ ah, sọ̀rọ̀ kékeré nìyẹn. mo máa ń fẹjú mọ́ mi lójú àlá àti fẹjú mọ́ mi lójú ayé. ìyẹn terrible ìyẹn terrible ìyẹn terrible. Why don't kò pè mí sóni ọmọ kí ni mo sọ fún mi o máa jáde kó nu ilé àṣẹ mi ló máa ṣe nínú ilé. èmi o máa jáde kó nu ilé. èmi adébáyọ̀ ṣó mi èṣù níjọ́ torí ọlọ́run ó lè kó ní short memory so ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ojú ẹni tó máa eh, sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀ ọmọ bọ́lá ni. ìkà ni ẹ ah, ọ̀dájú ọkùnrin ni ẹ kò dé ní dáa fún ẹ. kò ní dáa fún ẹ. ó tún gbàgbé gbogbo àwọn ìgbà tí tó ẹ pé ọjọ́ tí ọ̀kọ́ ẹ pé ibi sùn ẹ tó wọ́n máa gbọ́ tí mo máa jí owó màámi tí mo máa kọ́ fún ẹ tó máa pọ̀ wí òṣì tó máa sọ pé ẹ ẹ àwọn ẹlẹ́rọ kan ń jẹgun ọwọ́ adé bí báyìí ọwọ́ ọwọ́ bá mi sọ pé kí ni máa nílé tí mo tẹ́ pé mi mo mú ẹwọ bí báyìí. Owó ẹjọ́ tó ń ro gbogbo àwọn sórí tó ń kò sí nǹkan tó kọ́ mi pẹ̀lú nǹkan tó ń sọ ẹ̀. Ìgbà tí mi kàn fẹ́ sọ fẹ́ ni pé kó o jáde kó o lè because òórùn òun tó mú mi nulẹ̀. Èmi rùn. Òórùn sí gbàgbé jáde kò mo fẹ́ rí mo fẹ́ nílé mo mo jáde kúta ma ní ẹ̀ gbájú ṣògbọ́n mi bẹ́ẹ̀ sí rí ni. ọkọ ọgá tó ń bọ̀ jáde sẹ́kọ̀ tán sẹ́kọ̀ tán dídé kọ́ wọ́n wọ́n fi nínú bá kẹjá wọ́n bá dídé kọ́ rẹ̀ ìta ìta ìta ìta ìta lídà ọmọ ìgbẹ́rù bọ́tà bọ́tà bọ́tà ìta ìta ẹ má bínú ọ̀gá ọkọ ọ̀gá tuntun máa ṣeré kí ló ń wá kiri tó kò ń gbò bíi kíní. tá. káyé máa jì. Ah, bíbélì ah! bíbélì ẹni sùn ẹni sùn ẹni sùn ẹni sùn olórí burúkú bá àgbàlagbà ni ẹ má máa ṣe báyìí. ọjọ́ eléyìí eléyìí ó dẹ̀ tàn mí kí obìnrin wọ́ọ̀tì kó wọ́ọ̀tì kó dẹ̀ dísìfì for so many months kí obìnrin wọ́ọ̀tì kó dísìfì wẹ̀ mí for months ó sọ fún mi pé òun lóyún òun gbowó àṣìlẹ́tà lọ́wọ́ mi mò ń kẹ mò ń gẹ mò ń kẹ mò ń gẹ àmì nítorí tiẹ̀ tó ní olórí burúkú yìí wọ́n lé ọmọ alárìbákẹ́ tó wà nílé mi lọ àṣé kò lóyún ẹ má bínú yìí àṣọ ń tọ èmi pé òun lóyún ni ṣé kó mo lórí burúkú lẹ. ẹ má bínú ẹ tẹ̀lé tèmi ẹ tẹ̀lé tèmi. olórí burúkú máa ṣàfọ̀dé ẹ̀yìn ọ̀rọ̀ mi sí ìlú àgbọ̀rọ̀ àgbọ̀rọ̀ tí láì fún mi ìlú ọ̀ṣọ́ ìṣẹ́ ọ̀ṣẹ́ tó máa kú àmì ọ̀rọ̀ kọ̀ọ̀kan àmì wọ́n lọ sọ́ọ́ olórí burúkú ọlọ́sì aláfààní ní kí ni ẹ̀dọ́gbọ̀n mi àtàmílẹ̀yìn ni tí ò bá pàdé tí ò bá pàdé lọ́dọ̀ bá lè ní ẹ́ tí ò bá pàdé lọ́dọ̀ bá lè ní ẹ́ àgbẹ̀jọ́ pàdé àjọ kúkú rẹ̀ àjọ kúkú rẹ̀. Ọláńlé. Ọmọ Bọ́láńlé. Mm-hmm ó máa tí rẹ kún sùn níwọ̀n tó ṣe bẹ̀rẹ̀ àwọn òye rẹ kún sùn ó tí rẹ kún sùn àjọ. Ah. Amen. Ah, <laughs> well, all right. You'll be fine. Good. dẹ afọ́fun gbé wọn rubbish àdúró ẹ̀. sọ̀rọ̀ fún ní àwọn ìlú pé nítorí ìmọ̀ṣẹ́ bẹ́ẹ̀ torí ìtì ẹ̀pá mọ nǹkan tá à ń sọ wọ́n á sùn fún ọmọ àti ìrọ̀jọ́ ẹkún o òun hmm. sunkún ní nǹkan tó máa sun tí wàá sun ẹkún yẹn tí wàá mu omi sí wàá jẹun sí wàá mu omi sí wàá yó ṣé wo ló ẹkún fún kọ́ntínú òpó ni nonsense. wàhálà àdìbá ti fẹ́ẹ̀ dé ìrànwọ́ wàhálà. ah baby what's up. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló kí ló máa mú ṣe nílé èké. tó bá tún repeat one word jáde lẹ́nu yẹn tí mo bá láì ní ìgbàjú ojú ẹ̀ máa wọ bàìbàì ni you are a fool. You want it? You see? you see your life tó bá ń báyàn sọ̀rọ̀ èèyàn máa listen ṣé wọ́n ti gbàgbé òwe àwọn àgbàlagbà ni tọ́ni tí ọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà i have seen i have experienced ojú mi ti rí oríṣiríṣi i warned you mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo advice ẹ gẹ́gẹ́ bí àbúrò sẹ́gbọ̀n gẹ́gẹ́ bí ìyàsọ́ ọmọ pàápàá you never listen. Hmm. ọmọ Bọ́láńlé. Ma gbogbo ètò tún wá gbé wá yìí kò tún yé mi mọ́ o ah, ah. gbogbo oore tí mo bá fẹ́ ṣe fún ẹ kì í ṣe fún boyfriend ẹ hmm. make sense two different people lẹ́yìn méjèèjì ó máa ṣayé tí ẹ̀wọ́n náà máa ṣayé ẹ̀ ni kò wá ṣe pé gbogbo oore yẹ kò máa transfer fọkùnrin tó ti fẹ́ i mean ọkọ àfẹ́sọ́nà not even your husband. ah madam ọkọ àfẹ́sọ́nà mi náà kọ́ mi ni àti pé tẹ́ bá ṣoore fún Adébáyọ̀ indirectly èmi náà lè ṣoore fún un ẹ eh, mọ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn fẹ́ gbogbo ilé náà tèmi náà ṣe látọjọ́ ẹ kóun náà wà òkè ni tó bá lè ti dáa fóun ó ti dáa fẹ́mi náà mo ṣe ní gbogbo nǹkan tẹ́ bá lè ṣe láti ràn án lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ bá ní plan fún mi ẹ bá mi ṣe fún un eh, kí kí kí eh, náà lè wà òkè. Um, Bọ́láńlé Bọ́láńlé Bọ́láńlé listen okay jẹ́ kí n fira mi ṣe example fún ẹ sórí bó ṣe ń wò mí yìí Hmm. <laughs> experience tí mo ní lórí ọ̀rọ̀ ọkùnrin ó bitter o ó dẹ̀ terrible because kò séèyàn náà tó gbọ́dọ̀ gbé gbogbo ayé ẹ̀ lé tó gbọ́dọ̀ fọkàn tán lálẹ́ jẹ́ wípé wọ́n fúnra rẹ̀ o prepare rẹ̀ for failure àbí disappointment sórí tí èèyàn bá ti ní relationship pẹ̀lú èèyàn tọkùn ẹ bá ti mọ́ jù pé kò lè ṣe kankan fún ẹ kò lè da ẹ ó máa tọ́jú ó máa ṣe ah níjọ́ tó bá ṣe nǹkan tó fẹ́ ó máa break ẹ nì ọ̀tá ẹ̀gbọ́n afẹ́ ẹ̀ kú tí ò bá kí n ṣọlá ọlọ́run but it is always good tíyàn bá sọ pé ẹ fẹ́yìn abẹ́jọ́ ń fẹ́ra yín kó máa ní very simple mind wípé well if anything happen okay it happens fine. madam but, madam wípé mi ò sọ kankan kó ẹ mọ adébáyọ̀ ni adébáyọ̀ <laughs> adébáyọ̀ ká ní pé ẹ mọ adébáyọ̀ ni adébáyọ̀ jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé tó máa sọ pé ẹ mọ angel àwọn hmm. áńgẹ́lì oh, tó máa wà lọ́rùn yẹn ká ní pé wọ́n gbé oúnjẹ wọn wá gbé sílẹ̀ like tó wá látọ̀run tó wá wá sílé ayé <laughs> áńgẹ́lì orílẹ̀ bí adébáyọ̀ ṣe rí nìyẹn ọkàn ẹ̀ mọ́ ah. madam tell me, what's fún mi pé òun lọ bì kan ìbẹ̀rẹ̀ ti máa bà. oh my god. bó ṣe wa yẹn ó jẹ́ yàn kan tí mo mọ̀ tó jẹ́ pé kò parọ́ rí kò parọ́ fún mi adébáyọ̀ is just simple as ah, in. ọkùnrin ni ṣùgbọ́n wípé mi gan-an bí mo ṣe wà yìí pẹ̀lú gbogbo nǹkan tí mo ní pẹ̀lú gbogbo ọlá mi pẹ̀lú gbogbo owó mi ṣé o rí pé kò sọkùnrin life mi ni. ẹ mọ adébáyọ ni no mo dídí plan life mi bẹ́ẹ̀ ni because ọkùnrin ti show mi sẹ́yìn in fact kí ló wà important jù láyé ẹ̀dá ọmọ ni ṣé o rí pé ọmọ ṣe wà important tó because ara ọkùnrin náà ni mo ti máa lọ́mọ náà gbogbo ọmọ tí mo bá fẹ́ bí wo mo ní kọ́ lọ́ọ́ má bọ̀dá kó bá ń fún mi lọ́mọ kó lọ fún ẹlòmíì kẹlòmíì lọ gbà látara ọkùnrin because I just don't want to have anything at all to do with any man because they are full of disappointment wọ́n ti jail tì mí wọ́n ti disappoint wọ́n ti show mi má jẹ́ kọ́kùnrin kan bá yẹ jẹ́. ọ̀rọ̀ yín yé mi èmi náà feel bad fún yín mo ṣáà máa wọn àgbàládùra kọ́lọ́ bá mi gbé ọkùnrin bí Adébáyọ̀ pàdé yín ṣé rí àìrí jìnnà ní àìrí nàìrí abúkẹ́ òkèrè o tó máa ń sọ pé abúkẹ́ ọ̀kẹ́rẹ́ adébáyọ̀ gangan ni abúkẹ́ ọ̀kẹ́rẹ́ because irú èèyàn bíi tàdébáyọ̀ ó ṣọ̀wọ́n gan múdà ẹ wọn adébáyọ̀ ni o ẹ wọn <laughs> adébáyọ̀ adébáyọ̀ tó jẹ́ pé very simple man mm, be it's okay it's okay I'll help you ọkùnrin dẹ̀ mọ́ gan it's okay Who are very honest okay i will help him ẹ ṣe ma ah, ẹ ṣe ma in fact kì í ṣe òun nìkan ni mo máa help àti nǹkan tí mo fẹ́ ṣe fún wọn náà máa ṣe fún ẹ ah. nǹkan tí mo fẹ́ ṣe fún wọn náà máa ṣe ṣe fẹ́ travel out kẹ wá òkè kẹ ní mọ́tò kẹ nílé ara yín ah. ẹ má worry the same thing tí mo fẹ́ ṣe fún ẹ má ṣe fún ẹ jọ travel out ẹ lọ abroad ẹ lọ bẹ̀rẹ̀ life yín then gbogbo nǹkan tí mo sọ náà pé gbogbo mọ́tò ìwé ilé everything máa arrange everything kẹ́ tó lọ so that ẹ bá tiẹ̀ wá ṣe holiday àbí vacation ẹ máa rí ibi dé sí but on one condition well ṣé o mọ̀ pé ayé tá a wà ń sìn yìí gbogbo nǹkan ti change ọmọdé lè kọ́ àgbàlagbà àgbàlagbà náà dẹ̀ lè kọ́ ọmọdé gbà mí láti tó bá tá gbọ́ ọmọdé bá máa gbà. àwọn tó kọ yín ẹ mọ pé mo kàn ń fọlọ́wé tó máa sọ pé àwọn ọmọdé ò tó pẹpẹ àgbàlagbà náà wọ kiri gbé so a lè rọ. nice very good very good èmi sì fẹ́ kẹ́kọ̀ọ́ lára tiẹ̀ ń sìn ni because yeah because area tí wọ́n ti good yẹn èmi ò good ń bẹ̀. kálukẹ́ lọ́wọ́ náà. yeah yeah so um, yeah I'll help you I'll help you I'll help both of you i will but uh, condition tí mo sọ náà i just put you to testing. Okay Yeah, which is the Adebayo. Hmm? Okay ma. Okay. Eh, màá kàn try ẹ ni. Gbogbo nǹkan tó bá dé gbà ni màá fún. Uh, to the extent wípé màá rẹ́ra mi nílẹ̀. Yes, mo máa try ẹ. Sórí tí Adebayo bá fi lè pass test yẹn. Ah, ẹ máa gbádùn mi o. Ṣé gbogbo nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ pátá màá ṣe fún ẹ? Màá dẹ̀ ṣe fún un náà. Even more, Hmm. Mm-hmm. ẹ̀yin méjì dẹ̀ máa wà happy. Inú mi dùn pé Adebayo lè tẹ̀fẹ̀ fi test. Ọ̀sán bá ṣe mí ni. Ah, mo trust Adebayo gan ju ara mi lọ. But tó bá fail. Ah but Adébáyọ̀ bá fail pin ni mo sọ fún ẹ pin tí ó wúlò mọ́ tó yẹ kó tó bá bọ́ọ̀lẹ̀ báyìí mi ò ní fún ẹ mi ò ní fún Adébáyọ̀ and as a matter of fact máa lé ẹ jáde because mi ò ní fẹ́ rí ẹ mọ́. anything tó bá wù yín kẹ́ ṣe fún mi anything. anything tó bá wù yín kẹ́ ṣe fún mi. Tádébáyọ̀ bá fail bẹ́ẹ̀ni ma Kádébáyọ̀ má fail ni. a kò fail mo mọ nǹkan tí mo sọ. okay so we are good to go. baby ma. i can slap you are you nuts are you crazy. mama mistake ni èmi who say mistake ìjàmbọ̀lẹ̀ rẹ. Baby, tiẹ̀ kí ló ṣe wọ́n ló ṣe láì jí yẹn má mistake yẹn pẹ̀lú mi gbogbo ayé fool ah gosh tupac kì í ṣe non-entity idiot tí mo fẹ́ kọ́ lọ gbọ́ irú ẹ irú ẹ yìí lórí ẹ̀mí. Ah! mẹ́ẹ̀ but no problem it's okay it's okay mi ò rí ẹ bá wí mi ò bá ẹ wí rárá ọ̀dẹ̀ ni mo rí bá wí mo sọ fún ẹ mo wọ̀n ẹ mo advice ẹ mo ní kó má gbẹ́kẹ̀lé èèyàn because ẹlẹ́ran ara báyìí ni gbogbo wa atọkùnrin atọbìnrin trust nobody ara ẹ gangan ni kò trust mama trust èèyàn mọ́ it is wrong but you never listen to me until I showed you most especially ọkùnrin ọkùnrin ni lo ló fi láìpẹ́ lo fi bá yí ara ẹ jẹ́ báyìí wọ́n ṣọmọ gbà wá lórí arrangement ah. everything tí mo promise ẹ pátápátá ṣọkọ mo máa láti withdraw ẹ̀ sí. ayé bàbá ṣe é ayé bàbá ṣe é ni mo ní ṣe é mo ní ṣe é mo ní ṣe é. and I even hate to see you because o lọ́pọlọ ẹ tó bá ti bá sọ̀rọ̀ tí kò bá ti gbọ́ mi ò tẹ̀ lè stand wọn àti wọ́ àtọ́kọ ẹ ẹ̀rọ apọ́ta ni lébi inú èmi ẹ̀jẹ̀ bí. o tún yé bébì tó ṣe oh make me go mad are you crazy. Pulling that here, just to say that nothing to I want just look at it going. No, no, I don't want to see you. Give me all the things so you know that I'm going to open. Let me go back and let me. Ah. I'm sure about yeah, yeah, yeah, everything, everything. You were gold. You were everything. You were gold. You were gold. Please, everything. You have all the gbogbo àwọn family You ẹ̀yàn dírun ẹ̀ gbogbo family I was in. So bá ṣe owó gold yìí kò ká everything yóò ń ké rẹ́rìn ìyá ń jẹ́ ìyá gidi ó ṣe bẹ̀rẹ̀ ni mo ní kó má ṣe dáàmà nílé mi téyì méjì bá ti bọ́ ta kó lọ́ọ́ máa ṣe ògùn dáàmà yẹn mi ò fẹ́ rí gbogbo nọ́ọ̀sẹ̀sì tó ń ṣe yìí wàá sún ẹ̀jẹ̀ n trust ọkùnrin mo ní pull everything just every bit bẹ́ẹ̀ ṣe ní pull everything yes yeah exactly ó yà ti di ẹ̀ bọ́ wa gbogbo mo ní ok tẹ̀ra mọ́ eku everything. Put it. Eh, bọ̀ bọ̀ bọ̀ bọ̀. Bọ́ kíni fún mi jọ? O lè. Ju walk wọ́kọ̀. Eh, the socks ṣé wọ́n lọ rà? Owó mi ni mo fi ra gbogbo ìṣẹ̀ lọ́rùn bọ́ socks yẹn rẹ̀. The socks bọ́ everything out. Get out. Oya ti ti Eh. Out. Don't ẹ tó It's out. go away. Stupid people. Ọ̀gbìn we are. Ooh, rọ̀ mọ́ kó gold. end of discussion ẹ̀yin kò sọ̀rọ̀ mọ́. ó dàbí pé ìfẹ́ ti kú pẹ̀lú Romeo and Juliet kí ló ń fojú kòkòrò láyé àfọwọ́bà filẹ̀. ẹni tá pé kó wá jẹun tó gbà ní lọ́wọ́ mú ẹni tá fẹ́ gbẹ̀mí rẹ̀ la tó ń gbèrò kàkọ́kọ́ kú. kò sọ̀rọ̀ mọ́ kọ́rẹ́ ní bárìn lọ́kù o àgbẹ́kẹ̀lé wọn kò mọ̀ ní fọ́ọ̀mù o. àgbẹ́kẹ̀lé wọn kò ní fọ́ọ̀mù o. kò sọ̀rọ̀ mọ́ end of discussion. Uh, uh, sarama i naraye, kırabozin nìkan nífẹ̀ẹ́. ọ̀gbẹ́ni tí a kì í fún mi. òpin ọ̀rọ̀. wọ́n wá ń ké adébáyọ̀ wọ́n ń sunkún ìwọ ọmọ lásán ìkejì ajá yìí ọmọ jàti jàti ọmọ òranù wọ́n ṣé ni tí n ṣe ìpè fún adébáyọ̀ á mọ tí n bá gbé ẹṣẹ́ èpè á mọ́ ẹ pẹ̀lú gbogbo wàhálà mi lórí ẹ àìsùn àìwọ làkàlàkà nítorí tiẹ kó bá lè jẹ́ èèyàn ìwọ wá jókòó síbi ò ń sunkún ẹkún òṣìwò ló ń sun lọ́jọ́ kìíní àná tí ìyá ọmọdé tó wá pariwo lé mi lórí tó yí ẹ̀yẹ́ mi mo pè é mo bẹ́ẹ̀ sọ oníyá adébáyọ̀ kí lẹ dá mọ̀ ìyá adébáyọ̀ ẹ ẹ̀ mọ̀ gbó nísìnyí mo ti wá mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá bímọ ọmọ ló máa sín ẹni tí ò bí ọmọ ló máa sin ó lè wá pa mí ọlọ́run dẹ̀ mọ̀ pé mo gbìyànjú lórí ẹ̀ bàbá ìlọrin gan mọ̀ pé mo gbìyànjú lórí ẹ̀ ẹni báyọ̀ mi ìraṣọ mi ìra bàtà nítorí tiẹ̀ nítorí kó bá lè la kó bá lè lú ó wá fẹ́ máa pa mí lẹ́kún ó lè wá fi àdàgbà ètò tiẹ̀ rọ̀ síbí láyé láyé kò ní ṣẹlẹ̀ ó ní pa mí adébáyọ̀ irú òun yẹn pa wá padà síbi tó ti ń bọ̀ ni tí bá gbé ẹ ṣépè tí bá gbé ẹ ṣépè adébáyọ̀ ajá bí tí yóò bá ṣépè ọ̀rẹ́ méjèèjì òun ló mú ni tí bá sọ̀rọ̀ burúkú fún àmọ́ ẹ àmọ́ ẹ bí wọ́n ń sọ fún ẹ ìwọ mo jẹ́ sì já tí ọmọ ránu ọmọ ránu. Wọ́n ah. wá ń ké, omi ń yọ lójú tiẹ̀ lẹ́yìn tó ti ṣe jámọ̀yàmá tó ti ṣe ránu tán tó yẹ kí n fẹ̀yìn tí kí mẹ́sì ni máa jẹ́wọ̀n ẹ̀ sìn pẹ̀lú gbogbo wàhálà mi lórí ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀gbìn ọ̀rọ̀ ọkọ̀ tó rọ̀ mọ́ end of discussion. mi pé ìfẹ́ ti kú pẹ̀lú Romeo and Juliet kí ló ń fojú ọkọ̀rọ̀ láyé àfọwọ́bà filẹ̀ ẹni tá pé kó wá jẹun tó gbà ní lọ́wọ́ mú ẹni tá fẹ́ gbẹ̀mí rẹ̀ la tó ń gbèrò kàkọ́kọ́ kú kò sọ̀rọ̀ mọ́ ní bá rìn lọ́wọ́.